Good evening, my princess. God bless you. You're welcome. Okay, all right. Good evening, good evening, good evening, everyone. I welcome you, I welcome you, I welcome you all in the mighty name of Jesus Christ of Nazareth. share, invite, invite, share. Let us reason together. <coughs> God bless you, mommy. My beautiful princess, uh, where is your crown? I'm a, I'm a lo yẹn later. Uh, mommy, it's no. I'm a lo crown yẹn later. About the princess of the day. God bless you. The queen of the day. Uh, till four o'clock So uh, we thank God for the gift of life upon your life, my princess, queen of the day of yesterday till 4 o'clock. And your reign shall last as the moon and as the sun and moon endureth. God bless you. Mami Kalema, you all. Please help me share, help me share, help me share. ẹnikẹ́ni tó bá sọ pé òun fẹ́ tamper pẹ̀lú nẹ́tíwọ́ọ̀kì mi ọlọ́run máa pẹ̀lú ilé ayé ẹ̀ ní orúkọ ti bàbá àti ti ọmọ àti ti ẹ̀mí mímọ́ gbogbo nǹkan tẹ́ bá ń wá tẹ́ bá fẹ́ rí ilé ayé yín nobody should tamper with my network because nothing is wrong with my page nothing is wrong with my network everything has been working perfectly well since morning so don't dare me don't try me. I stand upon the rock that can never, never be shaken. I stand upon the word, which is the light, which is the life. And that is the word of God in Christ Jesus. Hallelujah. <clears throat> God bless you. Please help me share and invite your friends Please, nobody should call me for now. I'm not picking calls anymore. I've picked enough calls tonight. God bless you. I really appreciate you all. After the program, you can call me. If you have anything to ask me or anything to say, but please, I'm begging you all, in the mighty name of Jesus, I want everybody to be in spirit with me. and mami ẹjọ́ torí Ọlọ́run ẹnikẹ́ni tó bá ti fẹ́ dà wá láàmú ẹ bá mi jẹ́ kó gun ọ̀run kó dà wọ́n láàmú ẹ bá mi delete ẹni yẹn ẹ mi block ẹni yẹn pátápátá I'm already very very upset with all the nonsense that is going on ṣùgbọ́n iṣẹ́ Olúwa ni àjẹyèdè la máa jẹ lórúkọ Jésù Kristi God bless you help me share invite your friends. Auntie Stella, God bless you, ma. <laughs> Good morning from your side. Good evening from this side. Ẹgbẹ́ Jimmy, God bless you. Ọlọ́run kú iṣẹ́ mi o. Ètò ń tò níwájú olújọ mímọ́. Mm. God bless you. Jehovah, Jésù Kristi, Michael Mímọ́. Ọba tí kìí kígbà kan bọ̀ kan nínú. No tí ò bá sí ẹ̀yin kò lè sí èmi tí ò bá sí ẹ̀yin kò lè sí gbogbo àwọn olólùfẹ́ mi tí ò bá sí ẹ̀yin bàmá ti lè wá sórí ètò yìí láṣálẹ́ yìí ṣùgbọ́n nípa tí oore ọ̀fẹ́ tẹ́ fún mi tẹ́ mí èmi yẹ yín sí mi ni gbogbo wa fi wà láyé la fi wà láàyè ìyìn ògo ọlá forúkọ yín mo fẹ́ máa lọ sínú ọ̀rọ̀ yín ọ̀rọ̀ yín tó ń túdè tó ń jáde ọ̀rọ̀ yín tó ń bá irọ́ lẹ́rù ọ̀rọ̀ yìí tó mú àwọn òṣìkà tí wọ́n gbọ́n jìnnìjìnnì ẹni wọn yóò máa péjọ wọn ò kóra wọn pọ̀ ṣùgbọ́n tí kì bá ṣe ti ẹ̀yin olúwa ọlọ́run ọba elédùnmarè ẹni ìmọ̀ wọn náà bí wọ́n ṣe tó papọ̀ yẹn náà náà ṣe máa túká bẹ́ẹ̀ ni ẹ wó mi palẹ̀ kẹ́ tán mi mọ́. wó mi palẹ̀ kó tún mi mọ bàbá ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ ọmọ ẹ wó mi palẹ̀ kẹ́ tún mi mọ ẹ̀mí mímọ́ ẹ wá dì mí ní àmúre kò ṣeé tú olúwa ọlọ́run ìjọ mímọ́ Baba, ọmọ ẹ̀mí mímọ́ ẹ sọ̀kalẹ̀ ẹ dì mí ní àmúre kò ṣeé tú nítorí àwọn olubi lẹ rán mi láti wá kọjú ìjà sí nínú ìjọ mímọ́ ní àṣálẹ́ yìí gbogbo ẹ̀mí burúkú gbogbo agbára òkùnkùn gbogbo agbára lúsífẹ́rì gbogbo àwọn amọ́niṣe ní afàìmọ́niṣe ní aṣenibánidárò inú ìjọ mímọ́ àwọn tí wọ́n gbé ọ̀rọ̀ burúkú yìí kalẹ̀ olúwa ọlọ́run ọba elédùnmarè ẹ bá mi fi oṣan ara ẹ bá mi fi dè wọ́n mọ́lẹ̀ iṣan ara wọn ẹ fà bá mi fi dè wọ́n Adabi àyàfi tó bá yẹ pé gbogbo ìsọkúsọ tí wọ́n ń sọ káàkiri tó bá yẹ pé nítòótọ́ ni ṣùgbọ́n tí kò bá jẹ́ pé bẹ́ẹ̀ ah, olúwa mo pàṣẹ àdánù sínú ilé ayé wọn mo pàṣẹ àìnífọ̀kànbalẹ̀ sínú ilé ayé wọn mo pàṣẹ dàrúdàpọ̀ sínú ayé wọn mo pàṣẹ ìgbóná sínú ilé ayé wọn mo pàṣẹ àléèṣe ìbá àléèbá àfàtó dàrúdàpọ̀ lórí iṣẹ́ wọn lórí iṣẹ́ ìránṣẹ́ wọn lórí jíjẹ lórí mímu lórí níná lórí lílò mo pàṣẹ àṣedànù sínú ilé ayé àwọn ọ̀tá ní orúkọ Jésù olúwa ọlọ́run ìpè ọlọ́run ìpè gbogbo àwọn wòlíì àgbà àtijọ́ <laughs> ọlọ́run Mósè orímọládé mo pè yín ẹ sọ̀kalẹ̀ bàbá mi olùdásílẹ̀ ìjọ mímọ́ ti Celestial láti ọ̀run wá ẹ dìde o ọlọ́run babalọ́lá ọlọ́run gbogbo àwọn àgbàgbàgbàgbàgbàgbà tó ti ṣiṣẹ́ ìránṣẹ́ nígbà anẹ̀ láti ìgbà ìjímìjí ẹ dìde kẹ́ bá mi kọlù gbogbo àwọn olubi wọ̀nyí. ẹni bá ní kí n kú á torí mi olórí ọ̀rọ̀ mi ló máa kú sí. Si ẹni bá tafà ó máa tálé ara ẹ̀ láyà ní tọmọtọmọ gbogbo ohun tẹ́ ń pè gbogbo ohun kírun yòówù kẹ́ lè máa ṣe níṣẹ́jú yìí tó bá pé nítorí èmi ni <laughs> tẹ́ bá ń relé ẹ̀ ní délé tẹ́ bá roko ẹ̀ ní dóko àyàfi tó bá jẹ́ pé rògbòdìyàn tó wà nílẹ̀ yìí tó bá pé lórí òtítọ́ àti òdodo ni ṣùgbọ́n tó bá pé nítorí ìbanijẹ́ ìfanisẹ́yìn lẹ ṣe péjọ ẹ máa dọ̀tá ara yín gbẹ̀yìn ni bó ti wùn kẹ ṣe pọ̀ tó igba eṣinṣin niyín ẹ lè dúró de ọwọ́ àṣẹ ọ̀rùngún àṣẹ ọlọ́run babalọ́lá àṣẹ Mósè Orímọládé àṣẹ bàbá mi Samuel Joseph bílé ayéhùn kò gbé ọmọ ojú kò ṣe ọfà tí a lè fi máa ta nípa. ẹ bá mi ta gbogbo àwọn ọ̀tá mi pa lórí ètò tèmi ẹ gba yìí o ẹ gba gbogbo ògo o torí pé kò sí to tó gbógun tì yín tí ogun náà ò dalẹ̀ wọn lórí àdàbí tó bá jẹ́ pé ìjáde mo fe jade ni àṣálẹ́ yìí tó bá fẹ́ pé mo jade. Lori irọ́ ati lori eke ni gbogbo ẹ̀yin ọ̀tá tẹ́ dìde ogun yìí lẹ́ẹ̀ni la erùpẹ̀ àṣẹ ọ̀run ògùn kò yí padà jésù àpáta ìgbàlà àmín àmín àmín lórúkọ jésù hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah mo kí gbogbo wa wípé àkàlẹ́ ẹ kú dédé wòyí ẹ káàbọ̀ sórí ètò hmm. ẹ káàbọ̀ sí agboolé òtítọ́ ẹ káàbọ̀ sí àgbàlá òdodo ẹni tó bá wá síbí láti wá dán agbára wò agbára náà ló máa pa ẹ tó bá wá sí orí ètò yìí láti wá dán mi wò ó máa dán ara ẹ̀ pa ni bẹ́ẹ̀ ni ṣe mọ̀ pé dán wò ló bí ìyà tó jẹ ọ̀kẹ́rẹ́ lọ́jọ́ kìíní tó fi dẹni ègún tó fi dẹni ẹ̀kọ́ tí ìyà fi jẹ́ ẹ o ìyà náà ni yóò jẹ yẹn tọmọtọmọ tó bá yẹ pé jáde tí mo jáde lé ní tó bá yẹ pé jáde ọ̀tẹ̀ ni tó bá jẹ́ pé ìjáde ìka ni tó bá jẹ́ pé ìjáde tẹ̀m̀bẹ̀lẹ̀kun ni tó bá jẹ́ pé ìjáde irọ́ ni. <laughs> àmùrè òjíṣẹ́ mi kó ṣe ìdájọ́ fún mi tòwọ́ wáyé pé torí pé mo jáde láti sọ òtítọ́ àti òdodo láti tan ìmọ́lẹ̀ sínú òkùnkùn àmùrè jíṣẹ́ mi kó lọ dé gbogbo àwọn ọ̀tá mi mọ́lẹ̀ tọmọtọmọ tẹbí tẹbí taratara tayataya tọkọtọkọ àṣẹ ọ̀run gùn kò yí padà. ẹ̀yin ò ní gbọ́ èmi ò ní gbà hmm. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run elédùnmarè ọba àwọn wòlíì àkọ́kọ́ ọba àwọn òtítọ́ àwọn tí kò kí kígbá kọbọ̀ kan nínú àwọn tí wọn kì í ṣe ìránṣẹ́ olubi àwọn tí wọn kì í ṣe iṣẹ́ ìkà nítorí pé wọ́n fún wọn lówó hmm. ṣe rí ètò tá a máa ṣe lálẹ́ yìí a lè parí ẹ̀ lálẹ́ yìí o ọ̀nà mẹ́ta ni mo pín sí nígbà tá a bá kọ́kọ́ parí mẹ́ta àkọ́kọ́ àtúnṣe wa pín yẹ́lẹyẹ̀lẹ sí gbogbo àwọn tó kàn ní kọ̀ọ̀kan ẹni tí ò ra máa san àtẹni tí wọ́n fún lówó pé kó wá parọ́ àtẹni tó lu jìbìtì gbọ́ ọ̀rọ̀ gbogbo yín pátápátá la máa ṣe mọ́ iṣẹ́ olúwa wọ́n ti tamper pẹ̀lú counter yìí counter yìí ò rídìí but I can see many people here and here. I cite every one of you behind the scene, my fathers, my mothers, my aunts. You are all welcome in the mighty name of Jesus. You see, ìjọ mímọ́ lèmi ti rí tí àwọn èèyàn tí wọ́n máa gbé ẹnìkan dìde pé kó lọ ṣe kíni kó lọ ṣe ibi wá tínú tiẹ̀ náà dẹ̀ máa máa dùn ẹjọ́ ṣe ń gbọ́ mi dáadáa ẹjọ́ ṣe ń gbọ́ mi torí mo ti yọ kíní kúrò ń bẹ yẹn so that tí bá thank you thank you thank you thank you thank you okay you are hearing me well inú ìjọ mímọ́ yìí ni mo ti rí tó jẹ́ wípé ohun tí ò tó nǹkan ẹ dẹ̀ sọ di ogun ẹ wá máa lọ fi owó excuse me E máa lọ fi owó ẹ ma lọ fi ra bẹ́ẹ̀ ṣe máa bá tèèyàn jẹ́ nítorí pé kí ni ẹni tọ́lọ́run ṣe tirẹ̀ ta ló lè kọjú já sí ẹni tọ́lọ́run bá ti ń ṣe tiẹ̀ kò sẹ́ni tó lè kọjú ìjà mo ti rí ẹ o mo ti rí ẹ lórí device ibi tó lọ dúró sí o jẹ́ ká jọ gbé gbẹ́rẹ́ náà láṣálẹ̀ ara àwọn nǹkan tí mo lọ gbà lọ́dọ̀ babaláwo rèé o tẹ́bádé spiritual shop ara àwọn nǹkan tí mo lọ gbà nìyí ẹ lọ béèrè fún tíyàn twenty four hours náà kọ sí lára so ọ̀dọ̀ babaláwo ọ̀dọ̀ ìyá mi oníyèmọjá ni mo ti lọ gbà ẹ lọ gbà tíyàn twenty four hours ẹ lọ gbà kẹ́yìn náà lò kẹ́rí bó ṣe rí <laughs> ọ̀dọ̀ àwọn bàbá mi ọlọ́ṣun òun ni mo ti gbélé ìwo ló tún wà nítòsí <laughs> ọ̀dọ̀ ọlọ́bàtálá ni mo ti gbélé ọ̀dọ̀ olúwẹ̀rí ni mo ti gbàṣọ yìí ìjọ celestial mímọ́ tẹ́ ẹ̀ dẹ̀ pé ní mímọ́ láti ọ̀run wá ni mo ti rí tẹ́nìkan máa lọ lu jìbìtì àlùmọ̀kọ́rọ́ yìí láti fi gbọ́ ọ̀rọ̀ lẹ́nu èèyàn tẹ́nìyẹn dẹ̀ máa sọ ọ̀rọ̀ náà tó tún máa wá sọ wípé òun déédé sọ bóyá tóun bá sọ ọ̀rọ̀ yẹn ẹnìyàn lè ṣeun lóore. ṣó mórí pípé wá ó fi ọ̀rọ̀ ẹnu ó fi bá tèèyàn jẹ́ ó wá ń ṣépè wípé ẹnikẹ́ni tó lù ẹ́ lẹ́nu gbọ́ ọ̀rọ̀ tí kò yẹ kó o sọ jáde síta tí ò rí bẹ́ẹ̀ báyìí kàṣà báyìí kàwòrì ni kò ṣe jẹ́ sílé ayé tiẹ̀ ẹni tó sọ fún tó yí padà àtiwọ́ tó sọ nǹkan tí kò yẹ kó sọ gbogbo yín máa jẹ àjẹ yóò dẹ̀ ní láṣẹ Èdùmàrè orí ahọ́n tó mú ẹ tíráyẹ̀ kò sí bí ahọ́n ẹ ṣe lè gùn tó orí ahọ́n tó imú gbogbo ẹ tó bá dìde ogun sí nǹkan tó lóhun ọba tó ń ṣe nínú ilé ayé èmi àtẹ̀yin tó ní àfi tí òun bá já wa bọ́ orí ahọ́n ìtómú ọ̀gbẹ́ni amadi ó gbé ètò kan kalẹ̀ láti bí níbi ọjọ́ mélòó kan sẹ́yìn mi ò fẹ́ sọ kankan nípa ẹ̀ torí mo mọ̀ pé gbàdébì ti fojú wo lọ gàràgà tó ti sọ pé a máa ṣe báyìí ṣe rí ẹ̀yin concerned shepherd mo wá dé sí yín lọ́rùn nísìn bí ẹ ṣe pọ̀ tó yẹn ni mo ṣe máa tú yín ní kọ̀ọ̀kan ẹ̀yin ò mọ̀ wípé ẹ tó bá ti tajà yẹ̀pẹ̀ dandan ni kó gbowó òkúta ó fẹ̀dí sẹ́yìn òun wòdi onídìí ìwọ ò mọ̀ pé ẹnìkan wà lẹ́yìn tó ń wo fúrọ̀tì ẹ náà kémi fẹ́ búyàn kan sìn kí ní apààrọ̀ ọkọ ṣọkọ méjì kan lèmi bímọ fún ṣé èbú nìyẹn kí ni mo fẹ́ mo fẹ́ mo fẹ́ fi mo fẹ́ fi cruise kí ló lọ́kọ méjì bàbá méjì <laughs> nígbà tí mo lọ́kọ méjì bàbá ọmọ ọmọ mélòó ni kí n wá bí ògo ni fọ́lọ́run lókè ọ̀rọ̀ kábọ̀ nítorí apẹ̀rẹ̀ mi kún àkúnwọ́ sílẹ̀ nǹkan tó bá ń ṣe fi bú èèyàn Nitori pé ńgbà tí o ti fi bú ẹni yẹn tẹ́niyẹn náà bá jáde síta fún ẹ wàá gbọ́yà ya ibi tí wọ́n ti dó ìyá ẹ láàárọ̀ à ẹ tó já ìdí ìyá ẹ láàárọ̀ wàá mọ̀ ọ́. wọ́n ní tí ọmọ ọmọdé ò bá tẹ èkúdà kò gbọ́dọ̀ máa béèrè kú tó pa bàbá ẹ̀ ọwọ́ ẹnì kankan nínú yín ò tó èkúdà ẹ fẹ́ máa béèrè kú tó pa bàbá yín. Ma mú yín dé ẹnu kòtò màá dẹ̀ màá tì yín sí màá tún dúró màá tún fi ṣọ́ọ̀bẹ̀ màá tún fi gbáyẹ̀pẹ̀ sí torí aláìdáni yín ẹ̀yin concerned shepherd àti amadi ó mà ṣe o amadi kìbá má ti jẹ́ pé wọ̀ ìwọ ni wọ́n jáde lẹ́nu ẹ̀rẹ́ bèrè lẹ́nu ẹ̀rẹ́ bèrè lẹ́nu ẹ̀rẹ́ bèrè èlò náà sọ fún ẹ fífún lówó fún kò èèyàn rántí pé o bímọ sílé ayé o níyàwó o ní àwọn ọmọ ẹni tó ń ba tiẹ̀ jẹ́ yìí o ò mọ̀ bóyá àwọn ọmọ ẹ̀ ló sì máa ṣàwọn ọmọ tiẹ̀ lóore lọ́la ẹni tí wọ́n fún ẹ lówó pé kó lọ ba tiẹ̀ jẹ́ yìí tó ò dẹ̀ lè rí bàjẹ́ láéláé torí ilé ayé ti pẹ́lẹ́ sí mi lọ́wọ́ bó ṣe wà yẹn ìwọ ń pe ẹnìkan ní pé ẹ ó lọ sílé babaláwo ó ní shrine máa play kíní a máa a máa kí sí wẹ́wẹ́ ni because mo tún ní another program Lale. I've been so upset pé mo tiẹ̀ fẹ́ wá ṣe program yìí torí mo mọ ọ̀kan tó máa jáde lẹ́nu mi. ẹlẹ́ka bẹ̀rẹ̀ sí ni wọnú ọ̀rọ̀ lọ díẹ̀díẹ̀ ní fẹ́rẹ́ ní jogi mo ń And you ń wá kí n kọ́kọ́ to kọrin program you are not the one to tell me what I should do or not do on my program if I play music fine if I don't play music if you are not happy with it check next door. tí mi ti tàn ẹ má bínú mo try láti tan wifi mi wáyé tí kò fi pick. I hope I did not turn on the Wi-Fi here. Ẹ má bínú sí me. o. I want to see if I can remove the Wi-Fi. Uh-huh, okay. Uh-huh. Double Wi-Fi lower only. Okay. Mo fẹ́ kí gbogbo wa ká jọ gbọ́ ọ̀rọ̀ ká jọ ṣe analysis ọ̀rọ̀ ki wá ṣàlàyé boro ṣe jẹ́ fún yín ta ló lọ ra aṣu wá lóko ta ló tà lọ́jà ta ló rà lọ́jà ta ló gbé wálé ta ló bẹ́ ta ló gbé kaná ta ló fi tiẹ̀ gún iyán ta ló fi tiẹ̀ jẹ epo tútù gbẹ̀dẹ̀ bébì ṣe máa ń jẹ. Hmm. Come on, pick it now. Okay. Allez. Qu'est-ce qui se Okay, this is the one. Ah. Àní irọ́ ojú tì yín, irọ́ yín, èké yín. Mm. Àṣeyè lálákànṣepọ̀, àṣeyọrí. Ó ti wù kó gun yín kó pọ̀ tó. Please help me share. I'm begging you. Amadi, I've seen you that you are on my other device. I've seen you there. Obama ti ṣe nǹkan tó ṣe yìí. Torí pé kí ni màá bá ẹ tátán débẹ̀. Màá tátán débẹ̀, màá tátán délẹ̀, màá túṣu désàlẹ̀ kòkó ìgbésí ilé ayé ẹ̀. Bàbá Fátúsì kọ́ ló yẹ kí ìwọ máa larúkọ mọ́ lórí. Bàbá Fátúsì kọ́ ló yẹ kí ìwọ máa pè ní babaláwo bàbá Fatusko ló yẹ kó máa purọ́ mọ́ pé ó lọ sílé ó lọ sí ó lọ ta epo àbí ní kankan sílẹ̀ níbi kankan ìwọ ti gbàgbé ni ìwọ ti gbàgbé pé bàbá Fatusi yìí nígbà tó wà ní London ó jẹ ata ẹ̀ ó jẹ epo ẹ̀ ó jẹ iyọ̀ ẹ̀ ó lu jìbìtì ìjọba wọ́n deport ẹ lọ sí Nàìjíríà ìyẹn ò tí ì bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ẹ̀ mo ṣe máa gbé ọ̀rọ̀ ẹ wá special case ni ẹ eléyìí ohun tó ṣe ni a sì fẹ́ sọ láṣìtẹ́lá ẹ̀ a dẹ̀ máa pín sí méjì ni torí pé kí mo ní another program ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ní gbọ́ díẹ̀díẹ̀ tẹ́ bá ń gbọ́ kẹ́ jẹ́ kí n mọ̀. dájú sí bẹ́ẹ̀ káàárọ̀ sà ẹ happy new year ọdún ayọ̀ ló máa jẹ́ o. àmín sà àmín sà àmín sà. mi mo ẹ má bínú nǹkan tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín mo gbọ́ pé ọ̀gá mi ṣe ẹ̀ṣẹ̀ kan ní mẹ́kọ pé bí wọ́n dá májẹ̀mú kan lọ́dọ̀ yín tí ò mú ṣẹ ṣé wọ́n wá mo pé kó wá lọ mú májẹ̀mú ẹ̀ṣẹ̀ ṣé òótọ́ ni that's fatusi. bẹ́ẹ̀ ni sà. Ah, ah. nígbà wo nìyẹn sà ọ̀gá mi ni wọ́n mú wọ́n wọ́n dà pé ah, ọ̀gá ò bá sọ orú nǹkan fún mi rí i ìjọ wo ni bàbá Fátúsì náà ti jẹ́ ọ̀gá ẹgbẹ̀yìn ó lọ lu ènìyàn lẹ́nu gbọ́ọ̀rọ̀ ó ní ọ̀gá ẹni kò dẹ̀ sọ bẹ́ẹ̀ fún ẹ rí níbo lẹ ti jọ pàdé níbo nípàdé ọlọ́jà àti asínwìn ẹ̀. God bless you, sweet Omorege sọ́rí gbogbo àwọn kan táwọn èèyàn kọ jáde nípa èyí pẹ̀lú ìtò wà lọ́wọ́ mi máa fi bá tiẹ̀ jẹ́ òní jáde síta mọ́ tó bá ní pé kó lọ kó lọ bá tèèyàn jẹ́ níjọ́ mi òní jáde síta máa fi tú gbogbo gbèsè ilé ayé ẹ máa fi bẹ́ẹ̀ tú síta inú ilé ibi tó ń gbé ṣé wọ ló níbẹ̀ àbí bàbá ìyàwó ẹ̀ ah you go hear wìrìwìrìn ìwọ sọ pé bàbá fatusi ọ̀gá ẹni látọdún wo sọdún wo. Hotel ló máa ti ń ṣiṣẹ́ ní London tó lọ gbálẹ̀ ẹ̀bẹ̀ ó jalè nínú hòtẹ́ẹ̀lì tí wọ́n lọ bá wọn ṣiṣẹ́ ìwọ àti hmm, tí mo ṣe ń padà bọ̀ wá bá tó yẹ pé yẹn ló gbé ẹ dé Nàìjíríà ẹ má mi gbọ́rọ̀ lọ. báwo lẹ ṣe jẹ sà. choir master wọn lèmi jẹ ní London bọmọ wà Nàìjíríà. choir master ló jẹ́ ní London ọ̀gá ẹ̀dẹ̀ ni ṣé ẹ rí i pé ọ̀rọ̀ yẹn ẹ tó ẹ bá mi olórí pípé ni mo fẹ́ lórí péèjì yìí o <laughs> olórí pípé ni mo fẹ́ o ọ̀gá ẹni that is presence choir master ló jẹ́ present ní London ṣùgbọ́n wà ní Nàìjíríà ọdún wo ló ti wà ní Nàìjíríà olúwo ló ti kúrò ní London. ẹ máa gbọ́ ọ téèpù mẹ́rin ni o mo sọ pé ọ̀rọ̀ yìí a máa pín yẹ́lẹyẹ̀lẹ ni. ẹ má bínú sá o báwo lẹ ṣe gbọ́ sá. ará London kan ló sọ fún mi ó dẹ̀ ní kí n má dárúkọ òun mo á ní láíláí amádé lórúkọ tèmi mi nípa ẹ má ta wọn. tọ́ amádé lórúkọ ẹ ẹni tó sọ̀rọ̀ fún ẹ ó ní báwo lo ṣe gbọ́ ẹni tó sọ̀rọ̀ fún ẹ ó ní kó má dárúkọ òun amadi nìwọ olùṣọ́ di. ní ẹ ò lè sọ pé wọ́n tún ní kwaya master ẹ máa dé o because you are nothing but a fool you are a stupid boy ọ gbogbo èyí tẹ́ ń ṣòṣì nísẹ̀lẹ̀ yìí gbogbo yín pátápátá ẹ. Eh? I'm your treatment and I'm going to, God is going to use me to treat your fuck up one after the other. Ọ̀gá ẹ̀ ni o, Bàbá Fátúsì. Choir master church ẹ̀ ni. Ṣùgbọ́n Nàìjíríà ló wà, olùṣọ́ a máa dìdẹ̀ ni. Ẹ ẹ bá mi pín gbogbo ẹ̀ sí kàn sí díẹ̀díẹ̀. Mi ì ní ṣe ju wọ́n na wà lọ episode one to one fifty ni mi ò ní fẹ́ kó ju one one hour lọ kó lè yé wa olórí pípé ni mo fẹ́ ń bí. ẹni tó ní ni mo fẹ́ níbí I don't want èrò ṣe tí ẹni ó tiẹ̀ ti dá wọ́n ti tàǹbà pẹ̀lú nọmba three ló dúró sí bẹ̀ ó dúró sí bẹ̀ ẹ̀ eléyìí mo mọ iye èèyàn tí mò ń rí ń bì báyìí good ọmọge ti wọlé God bless you aside from this device ṣé ẹ ti rí ọ̀gá ẹ̀ ni wire master church ẹ̀ ni ló fi jẹ́ ọ̀gá fún ṣùgbọ́n ó wà ní nàìjíríà olùṣọ́dẹ̀ ni ẹnìkan ló sọ fún òun wípé bàbá fatusi lọ sí shrine wọ́n lọ jẹ́jẹ́ níbẹ̀ wọn ò dẹ̀ mẹ́jẹ yẹn ṣẹ ẹni yẹn ń bèrè ó bèrè pé báwo ló ṣe gbó lẹ́nìkan ló sọ fún un àtẹni tó sọ fún ẹ àti ẹni tó rán ẹ níṣẹ́ gbogbo ẹ̀ pátápátá la máa wó palẹ̀. wọ́n ní ọ̀gá ò sọ orúkọ yìí mo máa tẹ̀lé wọn lọ sí rédíò lọ ṣe wàásù ọ̀gá ò ẹ bá sọ. ṣe túbọ̀ ó ń tẹ̀lé wọn lọ sí rédíò lọ ṣe wàásù ọ̀gá ò dẹ̀ sọ fún ṣùgbọ́n olùṣọ́ ni ní nàìjíríà Baba Fátúnṣì dẹ̀ gbé ní London ó dẹ̀ ń tẹ̀lé bàbá Fátúnṣì lọ sórí rédíò lọ program ẹ máa bá mi kọ sílẹ̀ o ṣeré mi tẹ̀ ń wò yìí àwórì mi mi pọnbele tí mo létí tí wọ́n fi ń gbọ́ràn láti ìgbà mo ti rí ọ́díò yìí kó tó di pé ó program gan ni mo ti wà lọ́wọ́ mi kó tó bọ́ sórí nẹ́ẹ̀tì inú ẹ ti ń dùn kó tó bọ́ sórí nẹ́ẹ̀tì pé ṣe program lọ́jọ́ ìgangan ní gbogbo ẹ ti wà lọ́wọ́ mi ìtorí ẹ nígbà tó ṣe program kò tiẹ̀ múùfù mi mi ò kí wo program ẹ òun ló máa ń yẹ mo ti rí mo ti rí lórí device eléyìí tí wọ́n bá ṣe rárá kí ó wà yá ọbí amadi ó dẹ ó dẹ bẹ̀rù pé lọ́jọ́ kan ìwọ náà máa tó ọjọ́ orí bàbá yìí Hmm. àwọn tó ń fún ẹ ní nǹkan lénìí wọ́n ń rí ẹ lò fún bini i'm advising you as a brother now bàbá tó ṣe hílàhílo ẹ ní èyí o mọ̀ pé àwọn ọmọ ẹ sì lè ṣàwọn ọmọ ẹ lóore lọ́la o mọ̀ bí tán ti lè pàdé bí ò tiẹ̀ ṣe àwọn ọmọ ẹ o mọ̀ bí tí àwọn ọmọ ẹ tó ti máa pàdé ẹbí bàbá Fátúnṣì kan lọ́la ṣé wá wá gbọ́ pé ìwọ tó tó bọ́ sí ojú ojú fọ́nrán tó ń sọ̀rọ̀ bàbá ẹbí àwọn ní aburú tó ń larúkọ mọ́ olórí paraparapara lẹ́ni tó bí ẹ tó ya ẹ̀ mọ́gbẹ́ ọmọ ọdún mélòó ni ẹ. gbogbo ibi tí wọ́n fúnra rẹ̀ gan tó ti ti ẹsẹ̀ bọ̀ ní kọ̀ọ̀kan hmm? ohun tó ń ta sílẹ̀ láràárọ̀ màá bẹ́ẹ̀ tú síta ìyẹn ń kọ́ àní ẹyẹ máa sọ pé ẹ fẹ́ jáde síta láti fi ẹnu bá tẹyọ jẹ àwọn kan wà tí mi ò tiẹ̀ ní dá lóhùn rárá torí mo ọpọlọ tìyẹn ti yòó ṣùgbọ́n ìwọ torí pé ìwọ síwájú yẹn gangan ìwọ ló front ló lọ béèrè question wa o ṣe máa ṣe túgbe sílé ayé ẹ máa bá ẹ sá sí títì tí ọ̀rọ̀ yìí tí ò bá ní pé kíyàwó ẹ kó lé ẹ jáde kúrò nínú ilé díẹ̀ ló máa kù. ọmọ ọdún mélòó ni ẹ tó ti look haggard ibi tí bàbá Fátúsì bá dúró gan wọ́n lè sọ pé ìwọ bí bàbá Fátúsì to the glory of Jehovah Almighty is going to be eighty o rò pé wọ́n lè tó ọdún orí yẹn lára pẹ̀lú ìwà burúkú tó hù kiri títì yìí. ẹ sọ pé ìjọ mímọ́ ń dàrú ìjọ mímọ́ ń dàrú ìwọ ni new instrument tí wọ́n ń lò ní nàìjíríà o dẹ̀ gborí síbẹ̀ o dẹ̀ ń jẹ́ kó máa larin mú ẹ lórí kó máa rán ẹ níṣẹ́ dé torutoru tí wọn ò lè rán àwọn ẹbí tiwọn I'm advising you as a brother. mo post nǹkan sínú forum sórí pé mi ò dẹ lóhùn mo mọ nǹkan tó kọ sábẹ́ sórí pé mi ò fún ẹ because ó kéré òbí lò ọmọ ó kéré òbí lò bíntín èmi pẹ̀lú ẹ̀kọ́ lájọ́ wọn máa tàwọn ọ̀rọ̀ sọ nínú fọ́rùn mi máa bẹ́ẹ̀ gbé sí gbangba wálé àná. gbogbo yín pátápátá i appreciate you yes yes ẹ jẹ́ kó máa rò wọ́n ti wọ́n ti block ilé wọ́n ti wọ́n ti fẹ́ tamper pẹ̀lú bí tí mo ti bẹ̀rẹ̀ láìfi gangan so kí ni yẹn freeze ṣe ẹni bá wọlé tẹ bá pé èèyàn mẹ́ta nìkan lẹ níbẹ̀ problem yìí ni tó bá wùn yín kẹ́ máa lọ mo mọ ibi tí mo ti ń count àwọn èèyàn mi tó wà lórí kíní àtẹ tó wà lẹ́yìn kíní God bless you all. Ẹ máa gbọ́ o. Sọ̀rọ̀ nǹkan báyìí fún mi rè. Pé nígbà tí wọ́n sick gan wọn sọ̀rọ̀ nǹkan báyìí fún mi. Nígbà tí wọ́n sick were you there? Nígbà tí wọ́n sick I cite you, I cite you, I love you all. <laughs> Thanks for the encouragement. Nígbà tí wọ́n sick wọn sọ ru wọn sọ nǹkan pa wọn lọ sí ilé ilé ilé eh shrine àgbà o de ṣe pé shrine Are you still with him? When last did you parted? Ẹ máa gbọ́. Dádì. Mo wà pẹ̀lú yín. Ìyá agbára Ọlọ́run, àdúrà wa máa gbà. Àmín. Ṣé káàdì Ah, lórí fóònù láti. Ah, káàdì káàdì wà. Àwọn ah, ti sẹ́ẹ̀dì káàdì sí láti London. Uh, ọlọ́run ọba tẹ́wò yìí hmm. ọba ọlọ́run. bẹ́ẹ̀ni. sẹ́gbẹ́tì mi. yes sir. so tábàdé ń gbàdúrà lójoojúmọ́ pé ah, ọlọ́run ṣàánú wa ọlọ́run ṣàánú wa hmm. ẹnì kan máa ránṣẹ́ nìkan ló máa ṣàánú. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mi ò gbọ́dọ̀ pa ọ́fẹ́nsà hmm. níwájú bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ yìí. ah in fact ọ̀rọ̀ yẹn kẹ́ ń bà mí nínú jẹ́. inú ẹ̀ dẹ̀ máa ah. bàjẹ́ dalẹ́ ni ó ń bà ó ń bà mí nínú jẹ́. ó máa bà ìjẹ́dálẹ̀ ni ó yá. Hmm. ṣé mọ̀ pé àwọn kankan wà tó jẹ́ pé kò máa múnú èèyàn dùn. èmi ò ní dùn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. because nǹkan tí. ẹ jẹ́ kí kọ́kọ́ dá dúró ẹ jẹ́ kí kọ́kọ́ dá dúró ń bẹ̀ yẹn lẹ́yìn tó sọ gbogbo ọ̀rọ̀ yìí tán pátápátá mi tiẹ̀ mọ̀ advice mi ṣé kí jẹ́ kó kí ìṣàkẹ́kẹ́ gbọ́ gbogbo nǹkan tó sọ yìí àbí èsì tó ṣẹ̀ wá fi jáde fún mi lénìí yìí ègún tó gé fún àwọn tó ń sọ nǹkan burúkú tó yí ọ̀rọ̀ ọ̀hún padà lórí bàbá Fátúnṣe èwo lẹ fẹ́ kọ́kọ́ lẹ torí mi ò mọ̀ yìí tí ìbá gbé jáde. ṣé kí n bẹ̀rẹ̀ láti ìparí àbí ẹ fẹ́ kọ́kọ́ máa gbé léyìí lọ nítorí èpè tó ṣẹ́ nínú ìtẹ́míṣẹ́ rí gbà lálẹ́ yìí ó ti ran òun gan fúnra rẹ̀ o. ẹ jọ ẹ advice mi ṣe fẹ́ gbọ́ nǹkan tó sọ lálẹ́ yìí èwo ni ṣé èwo ni tó sọ first I, I don't understand ṣé the new ọ̀rọ̀ tó sọ àbí the last àbí eléyìí tí mò ń play lọ́wọ́ yìí ẹ advice mi. torí wọ́n ní tóògùn ẹni bá dáni lójú a máa ń fi gbá orí ni ẹni tó sọ kínkín ní tẹ gbọ́ yìí ní ẹ jẹ́ kí n tẹ kí n tẹ plé eléyìí délẹ̀ tí bá plé eléyìí délẹ̀ fún yín ọ̀dà tí n bá plé eléyìí délẹ̀ fún yín màá wáṣẹ̀ wá ẹyọ kan ṣo ni mo máa plé nínú mẹ́rin yìí mẹ́rin eléyìí tí mò ń bá yín sọ̀rọ̀ yìí mẹ́rin ni ẹ̀mẹ́rin ni a máa dípè padà ẹ̀mẹ́rin ló pè á lè ṣe gbogbo ẹ̀tàn lálẹ́ yìí ni because mo ní spiritual work tí mo bẹ̀rẹ̀ tí mo dẹ̀ gbọ́dọ̀ parí fáwọn èèyàn nínú special forum lọ́hùn but ẹ jẹ́ ká continue eléyìí náà. ìyá ọgbọ́n tí a gbọ́dọ̀ ṣe wẹ̀ fún yà a gbọ́dọ̀ ṣe wẹ̀ láti kí ẹ bàbá alágbàdo ni mo kí bàbá tó ń sìn. bàbá alágbàdo ẹbọ ibè torí máa fún yín jẹ wòtòwòtò next one tá máa ṣe bàbá alágbàdo ẹ̀yin lọ̀rọ̀ máa kàn ẹ̀yin àgbà òṣì àgbà òfò àgbà tí ò tó lé nítorí pé ẹfẹ ń wá post ẹ wá lọ sẹẹtì bàbá yìí up ẹ ní kí Yusuf yìí kó máa bá wọn ṣe gateman gbogbo nǹkan tó ń lọ nínú ilé ayé bàbá yẹn gbogbo nǹkan tó ń lọ nínú ilé ẹ̀ bọ́n ṣe sẹ́ẹ̀tì inú ilé wọn gbogbo ẹ̀ lọmọkùnrin yìí ló wà lọ́wọ́ bàbá alágbàdo ah mr alágbàdo mr corn ẹ dẹ̀ rò pé ọjọ́ alẹ́ ọjọ́ tí yín lè dalẹ̀ ẹ rò pé ọjọ́ yín lè dalẹ̀ torí pé ẹ fẹ́ jẹ hod fún àwọn group of wèrè tẹ́ kó jọ tẹ́lẹ̀ yìí concerned shepherd. I know everything mo kàn ń wo gbogbo yín nítorí mo fẹ́ wo ibi tẹ́ fẹ́ bẹ́ẹ̀ bá yàrá já mo sọ mo ní ọdún two thousand and twenty-four ọdún ẹ̀sìn gbajúmọ̀ ni bàbá alágbàdo ẹ máa jí àgbàdo yẹn ẹ máa jẹ ní tútù ẹ máa jẹ ní díndín ẹ máa jẹ ní sísun màá tún bá yìí ti fi ṣe popcorn ẹ máa gbọ́ bàbá alágbàdo tí bàbá fátúsì ń pè ní ọ̀rẹ́ mọ̀sínú mọ̀síkùn tọ́jọ́ ń jẹ nínú àwo kan náà bàbá alágbàdo yìí ló lọ mú spy lórí torí pé bàbá fatusi hod wọn kì í gbé nàìjíríà kí yusuf yìí kó máa bá wọn ṣọ́lé wọn. wọ́n sanwó iṣẹ́ fún o ó dẹ̀ tún gba owó iṣẹ́ spy tó ṣe fún bàbá alágbàdo bàbá alágbàdo ah ayé yín ti ta dádì ayé yín ta pò. ok. ṣé bàbá alágbàdo yẹn hmm. ó tán ni mo ṣe fáwọn náà lájọ mọ́ra àti bàbá alágbàdo. ok. oore náà ló ṣe fún bàbá alágbàdo torí pé ó ṣoore fún bàbá alágbàdo bàbá alágbàdo náà fà á mọ́ra ó wá rí i pé ẹni tí yà ń jẹ láàrin ìlú mẹ́kọ ẹ mọ̀ pé ìmẹ̀kọ ìmẹ̀kọ is a very small town wá ṣe kíni wọ́n wá mú Yusuf fún eh, ah omo yìí instrument tó ma dá láti máa lò nílé lọ baba. Baba sí bàbá bàbá kẹdẹ nígbà tí pé wọn ò kúkú ń gbé Nàìjíríà ṣèbí kó máa wọlé kódẹ kódẹ ó dẹ níbi tó ń sùn tó ń jí kódẹ máa gbowó iṣẹ́ ni tán bá wá kó àtẹǹdì sí wọn ni. babalágbàdo ayé yín ti ta bí tó jóná mórí iná. ṣẹ́gbẹ́ kìíní lásìkò àti mm. mo tẹ̀lé pọ́yìn mi ò rò pé mo wà kan tí ò dáa àbí pé kí n lù wọ́n jìbìtì àbí nǹkan kan. olú olú olú rẹpẹtẹ tó pọ̀. bí mo ṣe wà mo níṣẹ́ mi lọ́wọ́ tí mo fi ń jẹ́. oníṣẹ́ Yusuf oníṣẹ́ kò níṣẹ́ ju iṣẹ́ bó ṣe ń bá wọn ṣe kínni bó ṣe ń bá wọn ṣọ́ ilé yẹn lọ. iṣẹ́ tó ní màdé máa sọ pé òun tún ní nígbà tọ́rọ̀ bá débẹ̀ a máa sọ. mi ò dẹ̀ ń fẹ́ ìwàkiwà àwọn alágbàdo àti ilẹ̀ tí mo ti bá wọn rà ifun gan ọkọ lèmi wà tí wọ́n bá wọ́n fi láti London yusuf báwo ni àwọn kan hmm. fẹ́ wá owó tí wọ́n fẹ́ rà tán ìrìn ọmọ àṣẹ. gbogbo ẹ̀yin tí bàbá alágbàdo tó ń introduce pé kẹ́ ẹ lọ kán wá bá kẹ́ ẹ bá kán ẹ tó sọ pé ọ̀hún nílẹ̀ ọmọ onílẹ̀ ní mẹ́kọ pé kẹ́ ẹ wá ra ilẹ̀ ẹ ti ẹ ti gbá gbogbo yín ti gbá ẹ ti kó sọ́wọ́ alágbàdo onígúgúrú gbogbo ilé ayé yín ọwọ́ ẹ̀ ló wà bẹ́ẹ̀ ti tó bẹ́ẹ̀ ti mọ ọwọ́ ẹ̀ ló wà gbogbo ìjáde ìwọlé yín ọwọ́ ẹ̀ ló wà ẹ̀mí yín báyìí bó ṣe ń ra ródóródó rè tó wá fẹ́ ja fùkẹ́ ló máa ja ẹ̀yin rò pé ẹ ti rí ẹni èèyàn gidi tó lè bá yín ralẹ̀ ní mẹ́kọ ẹni tó ń lò ní ilẹ̀ five hundred thousand wọ́n lè gbé fún yín ní one point five òun àti baba alágbàdo wọn àjọpọ̀jọpín ìtókù mr alágbàdo mr popcorn mo ti ń wá ìgbà tí ẹ máa ṣe ẹ̀sìn gbajúmọ̀ yìí gbogbo nǹkan tẹ̀ ti ṣe lábẹ́rẹ̀ látọdún yìí two thousand and twenty four yìí ni orí ọ̀rọ̀ yìí ni gbogbo ẹ̀ máa tú síta ṣe mọ̀ pé tẹ́mi bá ti gbọ́ kinní kan máa ń pa ìlé wọn jọ ni màá wá ṣe báyìí olúwa kí ìjọba rẹ dé olúwa kí ìjọba rẹ dé àsìkò tí mo máa lo gbogbo nǹkan tó wà lọ́wọ́ yìí olúwa jẹ́ kí ìjọba rẹ dé ìjọba yìí wá dé sí ní sàgbúgbúrú gbogbo èyí tẹ́ ẹ kówó fún wọn tẹ́ ẹ sọ pé kọ́ bá yín ṣe nǹkan ní nàìjíríà bẹ́ẹ̀ bá ní kọ́ bá yín ṣe nǹkan five hundred naira two thousand naira náà máa gbà lọ́wọ́ yín òun àti Yusuf lọ́jọ́ pín ìtókù tẹ bá délé yìí tán máa pé nǹkan kan ṣẹlẹ̀ ńbẹ̀ Yusuf ló ń káwọn tán lọ lùtú lé yín fún wọn. gbogbo ohun tẹ ní tẹ máa débẹ̀ ẹ bá hàfù ẹ ní bá hàfù sórí lẹ máa rí nígbà tó yẹ pé wọn kúkú sílẹ̀kùn wọn ò já ẹ rò pé bóyá ẹ̀yin lè kó wá ẹ máa gbọ́. kan wá bá mi lọ́jọ́ kan ló ní òun ní sáàjì kan tí wọ́n fẹ́ tà tí mo tó sì nìyẹn. so mo yè tí mo wà tó sì. so mo bá wọn ra títí wọ́n fi mm. parí ìṣẹ́ mo bá wọn mọ́nítọ̀ ẹ̀ fífọ̀ owó nìyẹn gangan mm. ní èkó mo sì lọ gbà lọ́wọ́ wọn ní airport àbá alágbàdo láti mo lọ gbowó lẹ́rìn lọ́wọ́ wọn. ṣé ẹ rí ibi tí bàbá fatusi tí wọ́n honest sí. bàbá alágbàdo ló bá bàbá fátúsì ralẹ̀ sí ìmẹ̀kọ bàbá fátúsì lọ fa gbogbo ẹ̀lì lọ́wọ́ kó bá wọn ṣe pẹ̀lú Yusuf yìí tó ń sọ̀rọ̀ yìí bàbá alágbàdo ni bàbá fátúsì fi owó rán tí Yusuf lọ gbowó lọ́wọ́ wọn ní airport tó fi bá ṣẹ́rí bó ṣe ń sìrègùn ọmọ Yorùbá ni mí àgbórì kan bélé ni mí ọmọ Yorùbá ni mí tó bá sọ̀rọ̀ má kà láàrin méjì má gbọ́ lẹ́gbẹ̀ẹ́ má gbọ́ láàrin àmì àṣẹ ìdùnmọ̀ gbogbo ẹ tó bá flagi tó flagi péjì tó rò pé ó máa dúró lójú kan ẹ máa bá mi tẹ lọ́ọ̀fù àti láìkì wọ́n rò pé ó ti fẹ́ já dànù ni torí ẹ̀ ló ṣe dúró sí three èèyàn mẹ́ta péré lẹ̀ máa rí ń bìbà ẹ̀ ṣùgbọ́n ní àwọn devices tó kù mọ́mọ́ iye àwọn èèyàn tó wà ń bẹ̀ ká má tiẹ̀ tí ì wá sọ àwọn tó wà lẹ́yìn tá a rojú wọn. wọ́n wọ́n block counter kìíní yìí ni ọlọ́run dẹ̀ máa block ilé ayé ẹ̀ orí ẹ ò ní tẹ̀ lọ́wọ́ lọ́dún yìí gbogbo ẹ̀yin tí ó jẹ́ pé tí n bá ti ń ṣe program mi kò sí ẹni tí mo lọ sórí program ẹ̀rí tí mo lọ tí mo lọ tẹ̀ nǹkan kan tí ò yẹ kéèyàn tọ̀ tẹ̀ ń bẹ̀ lẹ́yìn kí n tẹ love love love love love love tàbí kí n kọ be lifted ẹ tó wá wá sórí péjì tó sọ pé torí pé mò ń tú àṣírí òkùnkùn síta ilé ayé yìí máa pẹ́ mẹ́ni ó máa já fùkẹ́ ẹ máa bá bọ̀. ẹ jẹ́ ká ṣọ́ra ká má máa finú wénú ẹni tá a bá rí tó bá ti ń lé ipò tá a wà ẹ jẹ́ ká keep ẹni arm's length. Bàbá fatusi, ẹ finú excuse me ẹ finú wénú ẹ jẹ ìwọ gidi ògo Ọlọ́run ló gbé yín tẹ́ bá rí ajá ewúlọ ó yẹ kẹ́ dákọ fún ni ajá tí wọ́n pè ní ewúlọ ó yẹ kẹ́ dákọ fún ni ẹ mọ èyí tí wọ́n ti fi sínú oúnjẹ fún yín ẹ mọ èyí tó ti dà sínú yàrá fún yín tẹ́ ti sùn sí ẹ mọ èyí tó ti dà sẹ́nu ọ̀nà àbáwọlé tẹ́ ti gorí ẹ̀ kọjá tẹ́ bá rí ajá ewúlọ ó yẹ kẹ́ dákọ fún ni. bàbá alágbàdo tẹ̀yìn ní mú ní ọmọ bàbá ọmọ ìyá tẹ́ bá sọ òun lẹ máa pè lẹ máa sọ fún tẹ́ bá wúkọ̀ òun lẹ máa pè tẹ́ máa sọ fún tí mu yín kan bá ṣomi tí kejì ò ṣomi òun lẹ máa pè lẹ máa sọ fún ìjẹ́ yìí mọ̀ pé ó gbẹ́ kòtò sílẹ̀ bí amánì ọlọ́run wá ṣe ti wá kó sínú kòtò náà nísìnyí ẹ bá mi kálẹ́lúyà Mr. Gúgúrú ẹ jẹ́ ká máa gbọ́rọ̀ lọ. wọ́n parí ẹ̀ mo ń bá wọn mọ́lẹ́tọ̀ inú ilé ọ̀dọ́ wọn. but ní on the twenty five two thousand and twenty. okay twenty five twenty five kéde two thousand and twenty. okay tó ní o gbàgbé láti gbà yẹn. okay bí wọ́n ṣe gbé dádìde. okay. okay condition tí wọ́n gbé ẹ̀ ó háì díẹ̀ lọ́jọ́ yẹn. so wọ́n sáré pé ah wọ́n yà bú ìyàwó wọn ní o wọ́n yà bú ìyàwó hmm. wọn ní o àwọn yẹn ti bẹ̀rẹ̀ tẹ́lẹ̀ ó ṣe bí wọ́n dé mo ní ah ẹ̀gbọ́n ilé ìṣẹ̀lẹ̀ condition tí bàbá ìwà yìí. bàbá aláàrò irọ́ ló ń bẹ̀ yẹn. bàbá ńlá irọ́ ló pa níbẹ̀ yẹn òun ló ṣe fi mẹ́sẹ̀jì tó ṣe fi ránṣẹ́ lálẹ́ lé ọ̀sán yìí tó fi ránṣẹ́ tó fi fi gbogbo ẹni tó yí ọ̀rọ̀ ẹ padà tó fi wọ́n gégùn tó fi wọ́n rí ìwọ ti gbàgbé wípé voice message tó sọ gangan ó ti fi rere nínú ẹ̀ toro pa iroku ẹ jẹ́ kí n wá ṣàlàyé ibi tó fi sọ pé wọ́n dé sí ilé ní Mẹ̀kọ ẹ jẹ́ kí n ṣàlàyé ẹ̀ fún wa. ní two thousand and twenty ní two thousand and twenty March hmm? bàbá Fatusi gbogbo wa la mọ̀ wípé àwọn àgbààgbà tó bá wà ní diaspora wọ́n máa lọ sí Nàìjíríà fún ìwẹsẹ̀ láti gba omi wá tó máa share ní diaspora fún àwọn olùṣọ́ wọn tó máa lò fún àwọn ọmọ ọjọ́ wọn láti fi fọ ẹsẹ̀ against Easter uh, Easter This was in March 2020. He said, rise. Pé bàbá wá sí Nàìjíríà. Ṣùgbọ́n pé wọ́n ẹnìkan wá gbé wọ́n wá já wọn ẹ jẹ́ kí n máa ṣàlàyé ẹ̀ lọ kìlómítà um, fifty three ni wọ́n ti máa ń lọ wẹsẹ̀ yẹn gbogbo wa la mọ̀ lẹ́kọ̀ọ́ ni wọ́n ti máa ń wẹsẹ̀ yẹn tí gbogbo wọn máa gba omi báwo lọ́ ṣe dé mẹ́kọ̀ọ́ nígbà tí bàbá tán gba omi tán tán ṣe eré díẹ̀díẹ̀ ní kẹrán òkè kẹ́kàwọn lọ wọlé àwọn onímẹ̀kọ́ káwọn tiẹ̀ bójú wo bẹ̀ kó tó di pé àwọn máa padà sí London káwọn wo gbogbo surrounding káwọn wo nǹkan tí àwọn fi sílẹ̀ nílé láti Èkó yẹn tí wọ́n fi dé Ìmẹ̀kọ wọ́n ní ẹni tó máa ń wà wọ́n standby ni I think it's a Uber man or something tó máa ń wà wọ́n tó dẹ̀ máa ń wà available fún wọn torí pé wọ́n like bó ṣe máa ń wà wọ́n ìwà jẹ̀lẹ̀ńkẹ́ iṣẹ́ jẹ̀lẹ̀ńkẹ́ ló máa ń ṣe tó dẹ̀ mọ̀ sí ọ̀kíyàn kíyàn dẹ̀ máa kéèyàn rí ẹni tó máa máa báwọn tàkú ọ̀rọ̀ sọ báwo ni ìrìn àjò yín kinní kan kinní kan iṣẹ́ iṣẹ́ ẹni yẹn dùn mọ́ bàbá so tán bá ti wà bẹ́ẹ̀ yẹn tó máa pé àwọn ti dé o make sure pé mo fàyè sílẹ̀ fáwọn o ṣé ń gbọ́ mi. nígbà tí wọ́n ti kúrò lẹ́kọ̀ọ́ ni wọ́n ti pe Yusuf lórí fóònù wípé àwọn tí ń bọ̀ wá sí mẹ́kọ́ o nítorí ó lè má sí ń lé as pé òun ló wà lẹ́nu ọ̀nà òun ni mẹ́gáàdì security máa nà ká uplift ká ká upgrade wọn bàbá ọlọ́gbà ṣe máa ń pè ní wọ́n ṣe máa ń pè ní Yorùbá bàbá aṣọ́gbà bàbá aṣọ́léṣọ́lé wọléwọlé wọ́n dẹ̀ pé wípé àwọn ń bọ̀ o kó dúró de àwọn nílé o Yusuf wá wà pẹ̀lú ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tí yẹn ni tiẹ̀ níṣẹ́ kan ṣèbí Yusuf tẹ̀ ṣe ríṣẹ́ mẹgáàdì for for jẹ́ fọ́kẹ́ àbí fọ́kẹ́ àbí báwo lórúkọ ti jẹ́ fọ́kẹ́ fọ́kẹ́ fọ́kẹ́ Mr fọ́kẹ́ fọ́gò fọ́kẹ́ lórúkọ ẹ̀ ọmọ ìbẹ̀kọ́ńbẹ̀ náà ni basketball ball ẹsẹ̀ nìyẹn máa ń gbá kiri ṣùgbọ́n ó máa ń wà nínú baba Fatusi ń bẹ̀ pẹ̀lú Yusuf ní gbogbo ìgbà wọ́n jọ wà níbẹ̀ ni nígbà tí bàbá ṣe kí ni tí bàbá dé wọ́n jọ máa ń wà twenty four seven ni nínú ilé bàbá ń bẹ èmi máa ṣe findings ni mo dẹ̀ máa get the truth and I will come out and tell you. That's the reason why I don't come out. Àwọn àpẹ ọ̀rọ̀ ọjọ́ jáde o. Wọ́n sọ tètè jẹ́ pé àwọn ni the first person tó máa tó máa gbé jáde. I won't do it. Mo fẹ́ mọ ikú tó pààyà àdèlè. kí n tó sọ pé àyáàdè lè kú tòótọ́ bí bàbá ṣe wá dé ìmẹ̀kọ nígbà tó máa tó jọ bíi tó sọ pé ẹnìkan ló wá obìnrin kan ló wá já wọn sílẹ̀ obìnrin kan ló wá já wọn sílẹ̀ o dráìvà yẹn ló gbé wọn délé wọn ní látẹ̀kọ́ ìyẹn dẹ̀ padà lọ́ntì ẹ̀ bàbá wa bẹ̀rẹ̀ sí ní feel somehow ṣáá Ah, kí ló dé tán feel feverish things like this like this like this wọ́n wá ṣe kí ni wọ́n wá pe ìyàwó wọn ní London pé ah hallelujah ìyá àwọn ọmọ bí ara ṣe ń ṣe àwọn o àwọn ṣàkóhun feel weak kíní kan kíní kan apó tó máa pòrò kíní kan òfúra gbọ̀n kíní kan ní kan ní kíní kí ni nǹkan tó ń ṣe yín gangan ṣé ẹ ti rí iṣẹ́ ti lo oògùn àwọn òṣà lè ṣàlàyé pé bára wọn ṣe rí is not normal ta ló tiẹ̀ mọ̀ bóyá ohun tó dà sílẹ̀ ni bàbá gbé ni bàbá gùn kọjá ló tírígà nǹkan tó wà lára bàbá ògo fọ́lọ́run lókè ọ̀run I base it on medical okay bàbá pé ìyàwó wọn ìyàwó wọn wá ní ah, nígbà tẹ́ lè ṣàlàyé bí ara ṣe ń ṣe yín ìsìn ó dà ẹ pé dókítà yín kí dókítọ̀ yín wá ṣe kí ni kí dókítọ̀ yín wá yẹ̀ yín wò dáa kó wá yẹ̀ yín wò kó wá ṣe tẹ́sì fún yín lóríṣiríṣi ká tiẹ̀ mọ nǹkan tí ó ń ṣẹlẹ̀. now remember we are that time covid wà ń ta covid nineteen and we are talking of twenty twenty march. amadiṣó <laughs> ń gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwa authentic àwa ọmọ àwa ọmọ àwa tá a máa mọ ọ̀rọ̀ sọ tá a ní àgbékalẹ̀ ọ̀rọ̀ tá a ní wá ṣe blablablablabla kọ́ lè sọ pé a mọ ọ̀rọ̀ sọ wọ́n kó irọ́ sí ẹlẹ́nu nítorí pọ́n ti fún ẹ ní èló ni èló ni bàbá alágbàdo fún ẹ ó fún ẹ five hundred pounds àwọn tó kù náà dẹ̀ dá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ gbogbo owó tán kó fún ẹ pé kó fi wá ṣe iṣẹ́ tó ṣe yìí one thousand seven hundred pounds oh yeah <laughs> mo mọ bó ṣe dáa ẹ̀yin concerned shepherd ẹ máa para yín gbẹ̀yìn ni ẹ̀yin òsínwó ènìyàn yìí ẹ̀dẹ̀ ń wọṣọ ẹ̀ ń wọṣọ ògùn wà ẹ̀dẹ̀ ń san owó pé kí ẹnìkan kó lọ bá yín bàtẹ ẹnìkan jẹ́ ẹ mi ò lè bá yín wí mo yẹ pé ẹni tẹ́ ẹ̀ràn yẹn náà tẹ́tẹ̀rẹ̀ ayé ẹ̀ ti bàjẹ́. òpúdù ibo ló ti ibo ló ti service ibo ló ti ń ṣe ṣẹ́pàdé sìn ṣé o ní parish mọ́ òpúdù ò ní parish mọ́ obìnrin tó lo parish ẹ̀ ó ti lé a sì máa wá sórí bí yẹn ṣe lé kí ni nǹkan tó ṣẹlẹ̀ tí yẹn ṣe ilé ló ń jókòó sínsìn ilé ìyàwó ya bàbá ilé bàbá ìyàwó ẹ̀ tó ń tó ń gbé pẹ̀lú ọmọ aláìní tìjú tó sọ̀rọ̀ ẹ̀ di blọ́gà ó dẹ̀ péré lólùṣọ́ àwọn wèrè kan á dẹ̀ dúró síwájú ẹ wọ́n á kúnlẹ̀ síwájú ẹ wọ́n á ní kó gbá ọ́ sókùnmá gbá ọ́ sókùnmá pọ̀ òjò rẹ̀ ọ̀fẹ́ lé wọn lórí áyàn ga ẹ̀ kò ní dá fún ẹ kò ní dá fún ìpè tó wà lórí ìpè tó sọ pé ó wà lórí ẹ kò ní dá fún. God bless you Yami. ilé ni a máa di ń jókòó sí a máa di òní parish mọ́. àrùfáì ah, lórúkọ màmá náà ń God bless her ẹ jọ mo fẹ́ báyà yẹn sọ̀rọ̀ ikú ò ní pa ni ò ní mo ti ní fàtìmí lọ́wọ́ already o mo kàn fẹ́ kí ikú oríire ni pé ikú fòdá ilé la má dín jókòó sí ẹ̀yin olórí burúkú tẹ́ pera yín ní concerned shepherd shepherd shepherd sí Alhaji Tunji Bakare ìwọ tó tó jẹ́ pé wọ́n ló ń bá wọn kọ write up jáde gbogbo ìgbẹ́ tó wà ń díẹ̀ òun ni lọ́wọ́ mi àti tiẹ̀ àti tìyàwó ẹ̀ àtàwọn àlèyàwó ẹ̀ àti ìwọ gan fúnra ẹ̀ bó o ṣe kéré bó o ṣe wúwo sí ní London máa jẹ́wọ́ ẹ̀ fún ẹ máa ṣàlàyé ẹ̀ fún ẹ I hate when people gang together to destroy one person. I don't like it when you come together to destroy just one person. Why? Just because you want to sit where God has placed them. I don't want to know what transpired between you. Let him finish his season. And then, tẹ́ bá débẹ̀ náà ẹ̀ ibi tí mo tún ṣì máa wà ní tí mo tún ṣì máa máa bá yín sọ tẹ bá débẹ̀ ẹ máa ṣàṣírà yín pa ni ẹ máa bá yí ara yín jẹ́ délẹ̀ ni àbẹ́yìn ọmọ Yorùbá kọ́ àbọmọ kóòtù òjire yìí kọ́ èyí tó wà lára ẹ̀ ju depression lọ èyí tó wà lára tó yí bákàrẹ̀ ó ju depression lọ téèyàn bá ti ń lọ síbi tó gbé lé mi tó lọ sọ́hun tó gbé yìí jẹ tó lọ sí eh, lórí kíni tí ló ń la ayé kékeré yìí náà tó yẹ pé ọlọ́run ló lẹ̀mí gbogbo wa lọ́wọ́ àkùkọ gólóbà ni wá tó bá wọn ọlọ́run ó lè ní pi tó bá wọn ọlọ́run ó lè ní go ahead ẹ̀dẹ̀ gang against one man gbogbo ibẹ̀ ṣe pọ̀ tó yẹ gbogbo yín pátápátá ló máa fi ṣàtẹ̀gùn ògo. doctor tí wọ́n pè láti Èkó doctor wọn tó wà lÉkòó tí wọ́n pè pé kó wá visit wọn kó wá ṣe kó wá run test fún wọn ní Ìmẹ̀kọ tó dẹ̀ mọ̀ pé during covid season ni ó charge baba yẹn ní owó burúkú torí pé kí ni kò mọ nǹkan tó fẹ́ lọ face ńbẹ̀ bí nobody should call me oh ẹni bá kọlù mi màá kọlù ilé ayé ẹni náà ẹ wo ẹyìn májì kí dókítà wá látòdìdí Èkó with a special uh, ah, kids and everything kó wá sí Ìmẹ̀kọ kó wá run test fún yàn láti wá fún yàn ní treatment and the season tá a dẹ̀ wà lockdown ni. Eh ṣe ń fi etí gbé ọ̀rọ̀ ìyàwó ọ̀rọ̀ mi lọ ibi tó sọ̀rọ̀ dé pé wọ́n wá já bàbá yẹn sílẹ̀ òun ló fa ọ̀rọ̀ tí mò ń sọ yìí o ṣe àkókò bó ṣe ń sọ ni mo analyze ọ̀rọ̀ ẹ̀ wọn ò já bàbá sílẹ̀ anyhow bẹ́ẹ̀ ni òun náà lórí tiẹ̀ náà ṣe pé psychiatric nurse ni hmm. òun manifest nínú life ẹ̀ pátápátá. ẹ bá mi ṣe owó tán máa fi láàrin mainland end of mainland sí tógèètì island ẹ mọye tí ọ̀kadà máa gbà. Hi girlfriend. kábọ̀ wá sọ láti èkó lọ sí ìmẹ̀kọ kò dẹ̀ mọ nǹkan tó fẹ́ lọ fèsì ń bẹ̀ so ó ṣàjì wọn buruku buruku ṣùgbọ́n kí ni àlàáfíà lójú ìyàwó bàbá sọ pé ẹ ṣáà lọ bá mi wo nǹkan tó ṣe bàbá yẹn. <sighs> dókítà dé dókítà tẹ́sì wọn ṣe lè ṣe tọ̀hún. wọn ò rí nǹkan kan tó ń ṣe bàbá ó wá bẹ̀rẹ̀ ọkàn pé bàbá oògùn wo lẹ ń lò gangan ṣe lóògùn kan tẹ́ ń lò torí òun nǹkan tó òun fèsì ni pé òun test òun Baba, against covid gbogbo test covid ló fi ń Baba. bàbá pé gbogbo ẹ̀dẹ̀ negative ah, gbogbo kíní tó fi test tẹ̀sí covid lòun ti lò yìí kò sí kankan tí ẹnì kan dẹ̀ máa tẹ̀sí covid lára yẹn kó máa kí kíní yẹn bọ́nú mú ni kíní yẹn gan tó tó bá kì bọnú mu láti lọ kó mú kọ̀ yẹn jáde báyìí kan tó máa ṣe nínú ọpọlọ lóbì kéré mi olúwa kú iṣẹ́ bàbá mi hallelujah Baba, mo ti tẹ̀sí gbogbo nǹkan mo wọ̀ tún mo wò sí nǹkan tó ń ṣe yín kì covid ṣùgbọ́n àwọn ogun wo lẹ ń lò sickness tẹ ní lára gangan bàbá ní àwọn ò ní kankan ju problem cholesterol Ah, bàbá ti wíìkì ó dá níbo ẹ máa gbọ́ ibo lẹ gbé sí ká bàbá ní àwọn gbàgbé ẹ̀ sí London. ẹ gbàgbé ẹ̀ sí London ok ló bá pe ni dókítà bá tún pe ìyàwó bàbá tó kí nìkan tẹ́ ẹ mọ̀ tí ó ń ṣe tí bàbá ń lò lóògùn ó ní cholesterol oògùn cholesterol ni ó dà nǹkan tó wà ń bẹ̀ ni pé bàbá ò ní covid o problem tó níyẹn ni problem cholesterol tó ṣe kí ni tó ti flat pátápátápátápátá ó wá ti jẹ́ kí bàbá yẹn kó wá weak. bp wọn wá high. ìyàwó bàbá ní kí dókítà kó tún lọ tún kinní yẹn ṣe kó tún lọ tún test yẹn ṣe pé because pẹ̀lú gbogbo nǹkan tó ń lọ ní kìnì ìta yìí kó má jẹ́ pé kìnì yẹn tún ṣe gbogbo nǹkan lòun ti ó dá kóhun tá àtúnṣe lọ tún ṣe dókítà tún ṣe kìnì dókítà tún tún ṣe. oh sorry diabetics sorry diabetics yeah ó dá ló bá tún ṣe kìnì wọ́n bá tún lọ tún test ṣe wọ́n tún run another test No fi kóòmù náà fi gbẹ́ gbogbo náà fi ya gbogbo nǹkan tó wà nínú ara bàbá gbogbo ẹ̀jẹ̀ náà fẹ́ẹ̀ fà tán kò sí nǹkan tó covid kò sí nǹkan tó ń jẹ́ covid lára bàbá yìí ṣẹlẹ̀ mọ̀ pé ẹ tó bá ní diabetics. Hmm tí wọ́n bá ní crisis yẹn oríṣiríṣi nǹkan ni wọ́n gbọ́dọ̀ wọ́n gbọ́dọ̀ ma wá nǹkan tó ma jẹ ati, nǹkan tó máa lò tó máa fi boost ẹ padà méjèèjì ati cholesterol okay. ti cholesterol yẹn ni ó gbé sí mi ní orí wọ́n ṣàtúnṣe the same test o kò sí nǹkan kan tí wa uh, covid positive àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run in the meantime nígbà tí doctor ti dé tó ti ń test bàbá the good boy ó ti ṣe kíni ó ti pe bàbá alágbàdo bàbá alágbàdo èso di o bàbá fatusi ti fọ́ sí kí rẹpẹtẹ o wọn ò mọ́ ìtumọ̀ eh, àìsàn tó ń ṣe àìsàn tí ò gbóògùn ni dókítà gan ò rí nǹkan kan sọ torí dókítà ò sọ fún ẹnìyàn kan tó ń ṣe bàbá bọ́mọ Yusuf ṣe gbé ọ̀rọ̀ bó ṣe lọ sọ fún bàbá ẹ̀ nìyẹn bàbá Yusuf ní babaláwo kì í dẹ̀ yí pé babaláwo sàn bí àwọn tó ń ṣe ewé àti egbò nǹkan kan whatever whatever káyà pé ní babaláwo àbí ògo ni fọlọ́run lókè ọ̀run èèyàn náà níyà láwo tólúwa bá ti fún ṣe tó bá já ewé tó bá já egbò tó gbó papọ̀ tó mú kálàáfíà dára ògo ni fọlọ́run lókè ọ̀run èyí tí Yusuf wá fi ń purọ́ oníṣègùn adàfún yín bàbá mi ṣe káṣẹ ohun tá a ká lò nǹkan tó ṣe pé nìyẹn wọn ní babaláwo wọn náà lọ sí Israel ni ẹ jẹ́ kí n bá wọn pè bẹ́ẹ̀ náà kó lè yé àwọn tí wọ́n ṣá àwọn aṣunú tí wọ́n gbé tí wọ́n gbé ọ̀rọ̀ fún tí gbogbo wọn kọ òṣì kọ́mẹ̀ǹtì sí abẹ́ program Amadi tó ti ṣòfò ẹ̀mí tó tún ti ṣe tara pẹ̀lú Ọlọ́run máa gbé alátakò dìde sí ẹ ní ọwọ́ ọ̀tún àti ní ọwọ́ òsì ní iwájú àti lẹ́yìn lókè àti nílẹ̀ iṣẹ́ ìránṣẹ́ kò gbérí mọ́ omi àti ẹ̀jẹ̀ ara ẹ ó máa dojú ìjà kọra wọn you are so wicked. ọmọkùnrin ti lọ spread kínní ni gbogbo ìmẹ̀kọ pé bàbá o ó dàbí dókítà ò mọ nǹkan tó ń o ó dàbí pe eh àìsàn tó wà ń ta ni covid o bí gbogbo kínní yẹn ṣe gba gbogbo ìmẹ̀kọ kọ nìyẹn pé àlejò tó dé sílùú láti ìlú òyìnbó ọmọ sẹ̀lẹ̀ ó covid wọnú ìlú The so-called you bastard àgbà òṣì bàbá gúgbúrú. Emily Tekpe in London. I will not mention the name. I will not mention the name. Tẹ́ni, Baba, yín ọ̀gá yín, ó ti fẹ́ kú ikú COVID sí Nàìjíríà o. Kí àwọn ọmọ yín kó lọ ra kó lọ kó lọ bẹ̀ sí ń dáwọ́ opó sí fún wọ́n ṣe máa sin yín sí ẹ̀yìn odi bàbá mi sá alágbàdo mi sá gbúgbúrú èmi ò bẹ̀rù anybody olúwa ọlọ́run ọba elédùnmarè ni mo bẹ̀rù mo dẹ̀ fi ọ̀wọ̀ fún gbogbo ènìyàn torí pé kò sí ikú kan lójú mi àfàtíkè ẹni bá ní kí n kú aṣíwájú mi kú ẹni bá gbèrò obì sí mi àfọmọ ẹ̀dí ẹ ṣọ́ra <laughs> ẹni tẹ́ ẹ bá ti rí i pé ó ń ṣe lára yín wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ẹ má bá da nǹkan pọ̀ o ẹ tó bá rí tó wá pé ah Eh, ìwọ kàn tí ẹ ń dán gbogbo ògbà ni ìwọ kàn tí ẹ ń beautiful gbogbo ògbà ni ìwọ kàn tí ẹ máa handsome mú gbogbo ògbà ni ìwọ kàn tí ẹ ń ṣe kinní kan ọlọ́run tẹ̀ tí ẹ ń ṣe kinní kan fún ẹ má bàa da nǹkan púpọ̀ o. Mr. Gúgúrú bàbá alágbàdo ẹ láti ẹ̀yin ẹtún ẹ̀yin lẹ lọ spread kìíní ní London tí bàbá Fátúsì ní COVID béèyàn tiẹ̀ jẹ́ literate ṣọtọ̀ ọ̀bọ̀ lẹ́nu a yìí máa play tape number one ẹ̀yà máa play ẹ̀dílẹ̀ ṣe rí pé kò sí ẹ obìnrin kankan tó wá já Baba sílẹ̀ ìyàwó bàbá wà ní London o ìyá bàbá pẹ̀lú dókítà ni wọ́n jọ ń sọ̀rọ̀ o. ló fún ìyàwó bàbá ní update o. Ah, okay, Baba. E má jẹ́ pé kí èèyàn kankan máa wá kó máa wá yọ yín lẹ́nu ẹ ṣáà má tiẹ̀ gbèrò lọ́wọ́ ẹ má gbàlejò mọ́ torí gbà tí gbogbo ẹdẹ ti di pé ó ti bọ́ sílùú oníkálukú fọwọ́ múnú ilé ẹ̀ for now. ọ̀gbẹ́ni ó mọ̀ dáadáa pé bàbá alágbàdo ó pè ẹ́ tó bá dìnnà yẹn ọ̀run á dìnnà yẹn lọ́jọ́ ológo. mi ò ní dárúkọ and I know you your kind of person o ni ní sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n tó bá dìnnà yẹn ọ̀run á dìnnà yẹn ní àlàáfíà àṣẹ ọ̀rọ̀ gùn kò yí padà Jésù wa àmín. obìnrin kan ṣo tó lọ Si, ọ̀dọ̀ bàbá láti lọ wo bàbá ni àwọn eh, the family of Animashaun shepherd of rock of ages olùṣọ́ Animashaun àti ìyàwó wọn nígbà tí hùn hùn hùn hùn tó bẹ̀rẹ̀ sí ní hùn hùn ó hùn sétí tiwọn náà wípé bàbá Fátúsì wọ́n síkì gan kò dẹ̀sẹ̀ tó dẹ̀ mọrú àrùn tó ṣe wọ́n àgbùdùgbùdù àgbùdùgbùdù No lọ bá lọ sí ilé bàbá fátúsì bàbá dẹ̀ sọ fún pé fún eh, kí lorúkọ ẹ̀ jẹ́ pé àwọn ṣákọ ní ìdísinmi ni lẹ́yìn dókítọ̀ àwọn ò fẹ́ rí anybody bàbá ò fojú kan àwọn bàbá mr and mrs animash àwọn ofrock of ofrock eh, of ages torí àwọn náà ṣe kí ni àwọn náà lọ gba omi omi ìfọsẹ̀ ọ̀rẹ́ thirty years ta ló mọ ta ló ah ọlọ́wọ́n ọba mo máa dúpẹ́ o mo bàbá bàbá fátúsì dúpẹ́ o mo bàbá bàbá fátúsì dúpẹ́ o ọlọ́run ah ohun tó fi ń wù ẹ́ tó fi fi ààbò bò títí dọjọ́ èní tí kò tí ì kú olúwa firú ààbò bẹ́ẹ̀ bo èmi náà o ẹ téèyàn bá ṣe ọ̀rẹ́ thirty years tó dẹ̀ pé ó fi ikú lé kiri ni. okay now òun gbà ẹ eh, bàbá Animasha òun náà gbà torí pé wọn ò jẹ́ kó wọlé òun náà wá ṣe kí ni àwọn náà tún spread díẹ̀ náà dádì Animasha òun ti yín wà nípa kọyìn venerable Animasha òun wọn lẹ́yìn náà wọn lẹ́yìn náà ò mọ̀ wọn lẹ́yìn náà spread díẹ̀ eh, ẹ̀yin náà tẹ́wọ́ gba tiyín tẹ́wọ́ tẹ́wọ́ tẹ́wọ́ gbàbánújẹ́ ọdún tẹ́wọ́ wọn máa tọrú ẹ sẹ́yìn náà èèyàn ò lè ta ìjà yẹ̀pẹ̀ kó má gbogbo òkúta àṣẹ ọ̀rúngún kò yí padà. <laughs> mo ti kọjá one hour I don't want to do more than one hour chup chup chup chup chup torí mo ní another program and I, and I need to rest ẹ jẹ́ ká play ẹ jẹ́ kí n rọra stop níbi tí àwọn animaṣẹ àwọn èèyàn ọ̀rọ̀ ṣì ń pọ̀ ẹ kí n play kíní Yusuf kí n play ẹ̀dílẹ̀ fún yín a máa continue lọ́la lágbára ọlọ́run every evening la máa ṣe la máa ṣe program yìí cassette by eh, recording by recording ni. <laughs> Emi ọlọ́mọ plenty ọmọ kan bíi one million the gentle lioness Ma wá sí tòsí ọ̀dọ̀ mi pẹ̀lú orí burúkú òṣì don't gang bully anybody in this celestial fold adèpé lọ́kọ̀ kẹ́yìn you are gang bullying just one man ẹ dẹ̀ rò pé ọlọ́run máa gbàdúrà yín ẹ rò pé ẹ ní para yín ẹ máa para yín gbẹ̀yìn ni. sí ògo ṣe ń jẹ ti Jésù Kristi bí ògo ṣe ń jẹ ti Jésù Kristi àfi tí omi ò bá dà ní ẹ̀gbẹ́ tí ẹ̀jẹ̀ ò bá dà ní ẹ̀gbẹ́ tí kò di adé ẹ̀gún lẹ́ẹ̀ni jẹ ìyà nǹkan tẹ́ ṣe yìí ní kankan ẹ̀yin the so called concerned shepherds. Baba alágbàdo ni leader yín ẹ fẹ́ pín UK diocese sí méjì bàbá pásítọ̀ sọ pé òun ò fẹ́ pé kó pín sí méjì ká wà ní ìrẹ́pọ̀ ni òun fẹ́. tó bá jẹ́ ni ní tòótọ́ àti ní òdodo ní fg bàbá sbg ọ̀ṣọ́fà ló wọlé tọ̀ mí wá tí mo jẹrà sí orí ibi tí mo wà tí mo bẹ̀rẹ̀ sí ní pé àwọn ènìyàn pé ẹgbà mi ẹ wo ohun tí mò ń rí tó ní kí n farabalẹ̀ àánú ni mo rí gbà kí n farabalẹ̀ àánú ni mo rí gbà kí n gbọ́ nǹkan tí wọ́n fẹ́ rán mi kí n gbọ́ nǹkan tó fẹ́ rán mi kí n farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n fẹ́ rán mi kí n farabalẹ̀ gbọ́ nǹkan tí wọ́n ń sọ fún mi. gbogbo yín pátápátá mo fi ọjọ́ tí mo rí òjijì bàbá yẹn tó wọlé tọ̀ mí wá tó jí odindi sí iwájú mi mo fi gégùn fún gbogbo yín pátápátá pé ẹ máa fọwọ́ ara yín ṣera yín gbẹ̀yìn ni. alátakò á dúró lọ́wọ́ yín ọ̀tún àti lọ́wọ́ yín òsì ilẹ̀ á dìde ogun sí yín àmùrè tẹ́ wá ń so mọ́dì àdìsàn ara tó máa dèyìn mọ́lẹ̀ torí pé ẹ ti báyé bàbá yìí jẹ́ ọlọ́run ọba nìkan ló gbèrò. kí ló dé ẹ̀ẹ́dẹ̀ tún máa gbà ah, ah, ọmọ ọjọ́ mímọ́ ẹ ẹ̀mí Ọlọ́run ẹ ìbẹ̀rù Ọlọ́run ẹ tún máa sọ pé ọ̀tá ìjọ mímọ́ yóò la erùpẹ̀ ẹ̀yin náà kedere ẹ̀yin lẹ ń pa lẹ ń kú lẹ ń bà tèèyàn lábẹ́lẹ̀. I'm not saying that Baba Fatusi is a, is, a, is an angel, is a saint, is an is an is a holy man. Uh-uh. Uh-uh ẹ ti ẹ ṣàánú abiyamọ ẹ ṣàánú abiyamọ ẹ ṣàánú ọjọ́ orí bàbá yẹn gbogbo yín wá ṣìrù bí èṣù bẹ́ẹ̀ ṣe ṣìrù bí èṣù yẹn bẹ́ẹ̀ lè ṣe máa máa ṣe kíni lè ṣe máa máa gẹ́ra yín jẹ ẹlòmíì nínú yín ẹ hmm. àṣẹ ọ̀rùngún kò yí padà mi ò ní ìdí àti sọ nǹkan tí mo sọ yẹn jáde Cherry, ẹ rí gbogbo yín ẹni tó bá wà nínú yín tí ò bá fẹ́ pé kí òun lo ìgbésí ilé ayé wọn ní ojú títì UK nínú àkísà àti èrí ẹ lọ yọra yín kúrò nínú the so called consent shepherds torí pé kí ni ẹ máa para yín ní kọ̀ọ̀kan gbẹ̀yìn ni ẹ máa sàsíra yín ẹ máa fúra yín ní wòtòwòtò gbígbóná jẹ ah ẹ̀rí o ah kí la gbé tá à la gbé tà ń gbìn Jésù Kristi. Ah, ẹ máa burú ọmọ ọjọ́ sẹ̀lẹ̀. ọmọ ọjọ́ mímọ́ burú. free thinker O bẹ́tà yín ẹni tí ò mọ nǹkan tó ń pè ní Jésù ó bẹ́tà yín ẹ fi orúkọ Jésù ẹ dẹ̀ fi para yín lẹ́kún ẹ fi orúkọ Jésù ẹ dẹ̀ fi péjọ ẹ dẹ̀ fi bà tẹnìkan ṣoṣo jẹ́ kò dẹ̀ sí ẹnì kankan nínú yín tí yìí ti ẹ sọ wípé à ẹ jẹ́ ká fi ẹni yìí sílẹ̀ ẹ̀. gbogbo síìtì tẹ́ ti fúnra yín tẹ́ ti pín láàrin ara yín yẹn ẹ lè rí ìdíjókòó sí i. àṣẹ orógùn ìyá mi thanks a lot ma. ọ̀hà <laughs> yìí oh, báwo ló ṣe jẹ́ pé wọ́n kọ́ wọn mọ ìṣòro pé ọ̀pọ̀ bá ọlọ́gbọ́n ní airport ah. ni ọ̀hún ẹ mọ̀ pé mo kàn ń bá wọn. ṣé obìnrin ṣé mọ̀ wọ́n sọ pé obìnrin kan ló wá drop wọn ibẹ̀ la dúró sí tí mo fi ṣàlàyé gbogbo bí bàbá ṣe dé ìmẹ̀kọ obìnrin kankan kọ́ ló lọ drop wọn kì í dẹ̀ ṣe yọgbà tí doctor tí driver drop wọn lọ bẹ̀rẹ̀ sí ní feel funny it wasn't that very day wèrè yìí náà òun náà fi yọkun ó bu yọjá tíì. ó bu iyọ̀ játì ẹ jẹ́ kí n sọ fún yín bẹ́ẹ̀ ṣe pọ̀ tó ẹ tó bẹ́bẹ́ bẹ́bẹ́ ẹsẹ̀ ẹ lè yọ irun kan báyìí lórí bàbá yẹn nítòótọ́ òun kọ́ ló bí mi o àtàn àtàn lápá àwórì ni mí ìjẹ̀ṣà àbí nǹkan kan ni wọn o ṣùgbọ́n nítorí mo rí i pé ẹ kóra jọ ẹ ti ẹni yìí jẹ́ máa dìde tán fún yín ẹran ni mo fọwọ́ sọ kì í ṣe gangan wọ́n ní tí oògùn ẹni bá dáni lójú a máa ń fi gbárí ni ìpè mi dá mi lójú nínú Kristi ogun tí mo bá dẹ̀ sọ àṣẹ ni òun ni mo ṣe bẹ ọ̀pọ̀ nínú yín tẹ máa máa kọ kókó kọ sábẹ́ kí ni pé èpè tẹ bá lè pín nínú ilé yín ni kẹ máa wá sọ sí abẹ́ program mi. kí ló dé ẹ ti wá ẹ̀yin gbèrè kan ẹ ti wá rí ọ̀rọ̀ tẹ́ máa sọ tẹ́ máa fi kó èrò pọ̀ jọ èrò pọ̀ ń pe bàbá oníbàbá ẹ ẹ Mr Fatpussy kìnnìkan kìnnìkan lẹ́nu ẹ a mọ̀ pé wọ́n ti sínwín ná so <laughs> ìwọ lè sọ bẹ́ẹ̀ nìkan ṣe máa dress ìwọ sọ dress code fẹ́ nìkan kí lè wọ́gọ́ fúnra rẹ̀ ń sọ̀rọ̀ dala water ẹ jẹ́ ká dá dúró níbi báyìí a kùntínú lọ́la ó lè jẹ́ part hundred hundred and fifty mo wà nílé dátà mi jésù ló ń san. ṣùgbọ́n ẹ kọ sílẹ̀ oorun tí ẹ máa sùn ní alẹ́ yìí oorun yìí ò ní ní àlàáfíà oorun tí ẹ máa sùn ní alẹ́ yìí àwọn ogun ọ̀run máa fún yín ní pàṣọ gidi táwa kálítù lórúkọ mi o tẹ bá fẹ́ tẹ bá nílò ẹ táwa kálítù ọmọ tádé ṣe lórúkọ mi ẹ lọ try ẹ o. tí wọn bá ní ru òkú jáde ru òkú wọlé nínú ilé ẹnì kankan yín mi dá mi lójú ni ìpè mi dá mi lójú ni táwa kálítù alàlà ọmọ tún adéṣe láti ṣeré ọlọ́fin múlẹ̀ ni mí èmi ni gangan inú odò tẹ́nìkan kò gbọ́dọ̀ pàjẹ́ e try ẹ e máa gbé àwọn ọmọ yín sẹ́lẹ̀ kankan ni. á dáa fún ẹ̀yà mi ìlàjì oníka mẹ́ta péré ni ọ̀rọ̀ wọn máa gbà gbogbo yìí ni máa fún papọ̀ kí wọ́n máa fẹ́ nìkan kan máa kó yípa bàbá máa fún gbogbo yìí ní ìlàjẹ ìlàjẹ yẹn kọṣọ báyìí ìka mẹ́ta péré báyìí ni máa fún gbogbo yìí papọ̀ bẹ́ẹ̀ ṣe pọ̀ tó yẹn ìka níyìn o Mr. Gúgúrú ah, ah, ah, ó mà dá kéèyàn máa ní inú mímọ́ o ẹni tó ní inú mímọ́ àti àyà funfun tí kò búra ẹ̀tàn tí kò sì gbẹ́kàn rẹ̀ sókè sórí asán òun ló máa máa rí ààbò àti ìbùkún gbà lọ́wọ́ Ọlọ́run bàbá Fátúsì nǹkan tẹ́ ẹ fi ń jẹ́ tọ́lọ́run fi ń nífẹ̀ẹ́ yín tí fi yọ kúrò nínú nínú nínú àjàgà mr gbúgbúrú mr àgbàdo ah má padà ń bẹ̀ o ẹ máa gbàdúrà ẹ máa kọrin yẹn pé ọlọ́run mi ohun tí mo fi wọ̀n olùjọ mímọ́ ohun tí mo fi wọ̀n bàbá mi ohun tí mo fi wọ̀n kẹ́sù máa bá bẹ̀ jẹ́ àwọn ọ̀ka àkéèké gbogbo wọn pátápátá àwọn nǹkan tẹ̀ ń bá rìn nìyẹn ṣé rí mi sa gbúgbúrú yìí babalágbàdo mo mọ̀ yín tán pátápátá mo rí yín tán bẹ́ẹ̀ ṣe tó bẹ́ẹ̀ ṣe mọ ẹ gbé mi wò àgbéjùlẹ̀ lọmọdé ń gbégi eléra mọ́ pọ̀fọ̀ mi ò tí ì dé <laughs> ẹ mọ̀ pé mi gangan náà ń pè lẹ́gbẹ̀jì mo ń bẹ̀ yín ẹ lọ jáwọ́ ẹni tí ò bá fẹ́ ṣòfò nínú ọdún yìí nínú èyí tẹ pera yín shepherds yẹn put it on reverse Tori, ohun tó máa ṣẹlẹ̀ sí àárín yín ìrandíran yín á jẹ́ ń bẹ̀ tí wọ́n mọ̀ nípa ẹ̀. ẹ lè fi mi ṣe kankan torí pé kí ni ẹ̀mí ọlọ́run Jehovah ń bẹ lára mi nítorí tó ti fi àmì òróró yàn mí ẹ mọ rúnú ilé tí mo ti jáde tí mo dẹ̀ ṣì wà láyé tí mo ṣì lo, lo títí dì to ah! ah! ah! ẹrú to dẹ̀ to yín dánwò ló ló bí ìyà tó jẹ ọ̀kẹ́rẹ́ níjọ́ kìíní ẹ tíráyé ẹ wò ẹ wọ gbogbo nǹkan lèèyàn máa ń fìbínú gbé nì bíi tegungun ẹja kọ́ a máa Amadi ó ti ṣe eléyìí ó ti bu ẹ lọ́wọ́ tó bá mú ẹ kó tún jáde lọ́la torí orí tó bá máa bàjẹ́ kò ní gbọ́rọ̀ ṣé mo pọ́ bú mi sínú fọ́rùmù lẹ́ẹ̀kan yìí tèmi fi jẹ́yà fún ẹ tí mi ò fi dẹ́ lóhùn nínú fọ́rùmù àwọn nínú Amẹ́ríkà fọ́rùmù kájọ wà ṣé wọn mi ò dẹ́ lóhùn. èyí tí mo fi jẹ́yà fún ẹ tí mo fi jẹ́ ìyàlá ìyá ẹ̀ tí mo tó fọ́dọ̀ máa fún mi ní òṣùbà òun ni mo fi hàn ẹ́ yẹn ariwo kọ́ ni music ẹnu ò ṣe olè ojú kòkòrò ò ṣe wọn ò lè máa fún ẹ lówó tí ò lè tọ́ṣẹ̀ tí ò lè tọ́yà ẹ nílé ayé láti lọ bá tèèyàn jẹ́ owó àtọ̀yàn ló máa kù tó bá rò pé bóyá ó ti mú jẹ ọmọ tèmi ọmọ tadé ṣe ti lọ́wọ́ nínú ọ̀rọ̀ yìí ah. mm-hmm. ìyàwó ẹ̀gbọ́n á sọ fún ẹ pé ohun ohun ẹ ń ṣe máa dá nìkan ràn. tó bá rànyàn níṣẹ́ ẹrú èèyàn máa ń fi ti ọmọ jẹ ni ẹ fẹ́ turn celestial awareness It is stone the, the fracas I will not be part to it I will come out and tell you the truth I will shed light I will call you a liar to your face. I just can n play eléyìí kó tó di pé a máa close mi ìgbàgbé ibi tá a parí ẹ gbọ́ nǹkan tí Yusuf fúnra rẹ̀ tán ló sọ lẹ́yìn tí kò mọ̀ wípé a má dí rìkọ́ọ̀dù òun àní ẹ̀ẹ̀mẹrin la má dí lórí rìkọ́ọ̀dù ẹ̀ I have the four. Ah, ọ̀rọ̀ máa wà àwọn àwọn oníkìní kan àwọn oníkìní kan táwọn babaláwo tí wọ́n bá rí babaláwo ṣé wọ́n lè dúró ṣé wọ́n lè dá babaláwo mọ̀ ṣé wọ́n mọ̀ nǹkan tó ń pè ní babaláwo ṣé wọ́n mọ̀ nǹkan tó ń pè ní shrine tí wọ́n bá rí shrine ṣé wọ́n lè dúró síbẹ̀ èmi tí mo jókòó shrine kan ni mí nínú àgbàlá mi nínú aṣọ ògùn wa mi shrine gidi ni mí dánwò try it ọmọ wà sá koloba koloba mi ò ní fi ẹ́ sílẹ̀ lórí eléyìí tó ṣe yìí máa bẹ́ẹ̀ náà tán bí <laughs> and I love you so much torí pé ibi tí ìyá máa jẹ lára ẹ mi ò tí ì rí ẹ gbọ́ ká tó ká tó ra hello sir mo ti try mo ti locate number Yusuf nsìn mo dẹ̀ ti pe Yusuf. mo ti ń pe Yusuf látàárọ̀ ó ń decline phone number eh, call mi nígbà tó yá ó tiẹ̀ tó wá pa tó bá ti rí nọ́mbà yìí báyìí ó máa cut tiẹ̀ off toro ti rí international number ni èmi fẹ́ kó Yusuf tó bá nífẹ̀ẹ́ ara ẹ̀ bá mi sọ̀rọ̀ torí kí ni a máa gé ègún a máa fi omi gé ègún nígbà tá a bá parí gbogbo program a máa fi omi a máa fi gé ègún lórí nǹkan tó ṣẹlẹ̀ yìí èmi ò ní nǹkan kan o ṣùgbọ́n omi la máa fi yanjú ẹ̀ omi omi tútù omi tútù òun la máa fi gégùn sórí ọ̀rọ̀ yìí nígbà tá a bá parí gbogbo prógráàmù yìí tán ó lè tó wa ní three months ó lè tó wa ní two months ó lè tó wa ní ọ̀la gan pàápàá ṣùgbọ́n mi la máa fi parí ẹ̀ torí kí ni Celestia olómiyèrè o omiye wà mú wà mú wà wúkú ni. tú láti lè gbọ́ tẹnu ẹ̀ lórí iṣu ẹ̀ Yusuf ní láti máa ṣépè gan-an pé gbogbo àwọn tó bá fẹ́ ba ti bàbá Fátúnṣì jẹ́ ayé wọn máa bàjẹ́ ni ó ní òun ṣoore fún bàbá Fátúsì bàbá Fátúsì ò fẹ́ mọ̀ fóun lòun. oore wo ni ìpá ṣe fún ẹ pọ̀ nítòótọ́ tó bá ṣoore fún yàn tí bàbá ò bá ṣe nǹkan tó yẹ kí wọ́n ṣe on time ó lè dùn yàn jọjọ bàbá tí ẹ̀yin náà bá mọ̀ wípé ó ṣoore fún yín tó yẹ kẹ́ ẹ san fún pé àgbà ó ṣe bàbá yìí náà lọ ṣe ká má bàa pè àdàbí sẹ́yìn náà lórí. ó ní òun ṣe oore fún yín wípé ẹ mọ̀ oore tó dẹ̀ ṣe òun ni wípé ó dúró tì yín nígbà tí ara yín ò yá èmi mọye tí ẹ ti ń fún èmi mọye tẹ́ tẹ́ ná fún gbogbo ìgbà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ni mo mọ̀ ṣùgbọ́n mo ń sọ sí gbogbo àgbáyé ń sìn tí ẹ bá rí i pé orí ẹ naira lọ́wọ́ yín ẹ fún ní one naira yen tori adabi ẹ̀yin sọ pé nítorí pe ó ti wá fẹ́ sọ di pé tẹ́ bá rán ní nǹkan báyìí ó gbọ́dọ̀ jẹ́ pé ẹ gbọ́dọ̀ fún ní nǹkan lẹ́ni tẹ́ gbé sínú ilé tó ń gbowó oṣù bàbá ẹ jẹ́ ká yọ èpò kúrò nínú àlìkámà ẹ jẹ́ ká Caesar fún Caesar. Baba, ojú gbogbo ayé ni mo ti sọ yìí o tí orí ẹ bá kù one náírà lọ́wọ́ yín ẹ má sọ wípé nítorí pé ó bínú sí ẹ fún ní one náírà yẹn nítorí àdàbí torí ó ti kọ́kọ́ ṣépè sí ó ní gbogbo ẹni tó bá wá ìdààmú yín tó bá wá ṣubú yín ó gégùn lé lórí ó tún wá sọ pé òun ṣe yín lóore oore tó sọ pé òun ṣe wọ́n yẹn ni pé òun wà pẹ̀lú wọn bàbá ẹ̀ lọ bu àgbo wọ́n ní pé kọ́ lòun wà tán rò pé bóyá nígbà covid kí ni ṣé kí mi ò jáde láti prescribe kéèyàn máa lò nígbà tó kọ́ lò pé fún covid ò lọ sọ́dọ̀ bàbá ẹ̀ bàbá ẹ̀ já àgbo wọ́n já kinní òwò wá rò pé bóyá àgbo yẹn ló wẹ bàbá ló hìlì bàbá yẹn ìhun tó ń pè ní shrine nìyẹn o òun rò pé àgbo tí bàbá òun ní pé kóun lọ kì kóun lọ sè fún bàbá fátúsì òun ló wò wọ́n sàn láì mọ̀ wípé oògùn tí dókítà fún wọn àkí oògùn yẹn tó dẹ̀ to ṣe hàn pé tí èèyàn bá ń lo oògùn kan ní rope tó bá ti continue the same thing To bá bẹ̀rẹ̀ sí ní lo another one kó tó lè blend pẹ̀lú ẹ̀jẹ̀ ó máa pẹ́ so pẹ̀lú àgbo tóun wá ń fún wọn àti ìdúró tó dúró tì wọ́n bó tilẹ̀ yẹ pé gbogbo ilé náà ti kó gbogbo nǹkan tó wà ń bẹ̀ náà ti jí gbogbo nǹkan tó wà ń bẹ̀ lábẹ́ pé dẹ̀ ń bá wọn ṣọ́lé lábẹ́ iṣẹ́ ọwọ́ bàbá Mr Gbugburu. bàbá mo bẹ̀ yín ni mo fi oore ọ̀fẹ́ olúwa tó fi fi fi abrada. ńlá tó fi bò yín. Hmm? The name of the Lord is a strong tower. The righteous runneth unto it, and they are saved. You are under the umbrella, under the banner of Jehovah Almighty. To keep that banner, to keep that shield, please, eight minutes lọ́wọ́ ẹ̀ e Ba kulo lọ́wọ́ yín tẹ́ rí pé ah nítòótọ́ ó yẹ kí n fún ni ẹ e fún ní owó yẹn nítorí àdàbí. torí tá bá sọ pé ọwọ́ tọ́gẹ̀dẹ̀ bá gbé ara ẹni kó fi nà ṣùgbọ́n tó bá ti lè lọ mú inú ọ̀gẹ̀dẹ̀ yẹn tó bá jẹ be careful o òróǹro kínkínní bá ṣe máa ń kọ́ nínú sẹ̀lẹ̀ bó ti wà nínú ẹran òróǹro ẹ̀ tó bá wà lọ́wọ́ yín ẹ yọ kúrò kẹ́ lè gbádùn ẹran yín kẹ́ lè gbádùn ayé yín kí gbogbo ìmọ̀ àwọn ilé bí wọ̀nyí kó lè di asán kó lè di òfìfo ṣùgbọ́n èmi Olúwatóyìn táwàkálítù ọmọ tádé ṣe kò síkú kankan lójú tèmi àfi kí ni <laughs> àfàtíkè. túnjí dábìrà gbogbo tó bá mọ̀ ọ́ mo fẹ́ kó o sá yìí kílẹ̀ tó mọ́ I know you more than that. <laughs> oh yes I know you very very well. Babalágbàdo I know you àtẹ̀yìn kankan àtẹ̀yìn kankan hmm. gbogbo yín ẹ try ẹ kò sí bọ́mọdé ṣe lè tètè jí lówùúrọ̀ tó inú igbó ló ti máa bá kùkùté bẹ́ẹ̀ ni orúkọ ẹ̀ náà dábìrà ló ń jẹ́ Túnjí dábìrà bákàrẹ̀ sori ìwọ túnjí mo sì máa wá gbé special file ìwọ àtìyàwó ẹ mo sì máa gbé jáde hmm? bàbá onígbàdo mo sì máa gbé tiyín náà jáde ení èjì ẹ̀ta ẹ̀yin bíi márùn nínú the so called shepherds concern àbí concern shepherds máa gbé fáìlì yín jáde ní kọ̀ọ̀kan ṣe mọ̀ pa ti ríṣẹ́ tá a máa ṣe ní two thousand and twenty four yìí hallelujah shalom. Ah, ẹ jẹ́ kí n play kìíní ìtàn. òun ṣòwò pé tóun bá sọ pé àwọn lọ jẹ́jẹ́ níbì kan. ṣẹ̀gbọ́ ẹgbẹ́ ẹgbọ́ bẹ̀ yẹn dáadáa màá tún dá padà sẹ́yìn mo fẹ́ ká di eléyìí mú lọ sùn nítorí pé kí n <laughs> dá mi lẹ́yìn dàbí rẹ̀ǹgì àbí bẹ́ẹ̀ náà mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí ọmọ yìí sọ dáadáa torí ẹ̀rù ti bà Yusuf kò fẹ́ sọ̀rọ̀ jáde mọ́ fúnra rẹ̀ torí ẹ̀rù bà á pé Amadi ó ṣe kìíní ó ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn sí òun òun kàn òun kàn òun kàn sọ̀rọ̀ lọ ní tiẹ̀ pé kóun fata epo iyọ̀ sí kóun fẹnu ba tiẹ̀ jẹ́ ìwọ òpònú amadi ó dẹ̀ gbé ó dẹ̀ gbé jáde bàbá onígbàdo ló connect ìwọ àti àti Yusufu oh yeah no other person than him ẹ jẹ́ ká farabalẹ̀ gbọ́ dáadáa. bẹ́ẹ̀ ni mo gbọ́ ó lọ sí artist street ní. Ni ọjọ́ Sunday ó fẹ́ jà kan fún fighting pẹ̀lú dádì ọ̀sìn tí atin street bá mọ nǹkan tó wà níwájú wọn gbogbo wọn pátápátá wọn lọ kọwọ́ ọmọ wọn báṣọ <laughs> tẹ́ bá mọ nǹkan tó wà níwájú yín ẹ̀yin tí atin street gbogbo yín pátápátá tó rí yín ò pé tí mò ń sọ fún yín tẹ́ ẹlẹ́nu mi rùn pátápátá páúpáú máa tó dá pátápátá páúpáú ó máa tó dá ẹ gbọ́ dáadáa ẹ fara jẹ́ ká farabalẹ̀ gbọ́ eléyìí ẹ farabalẹ̀ gbọ́ torí bí ta máa ti máa pọ̀ sí ta máa pẹ́ǹdì sí. ẹ ẹ ipe nígbà tó ń jẹ kóun rí i àwọn lọ jẹjẹ níbì kan ni o bí a bá ní òun ṣoore fún bàbá Fátúsì bàbá Fátúsì ò fẹ́ mọ̀ fóun lòun ṣe wò pé tóun bá sọ pé àwọn lọ jẹjẹ níbì kan wípé nígbà tó ń jẹ́ kóun rí i à ń lọ jẹ́jẹ́ níbì kan ni o bí a bá ò bá yọjú ìgbà àwọn kan kò bá yasọ pé ẹni tóun jìyà nítorí ẹ̀ nígbà sickness ẹ̀ ṣé wàá yẹ kóun fẹ́ rí i kàn máa sọ kàn máa sọ fún un pé kò sí ohun ò lè rí kò sí nílé kò ṣe nǹkan pé. ó kàn fẹ́ lọ rí bàbá bàbá dẹ̀ lọ́pọ̀ àwọn ò fẹ́ rí ìtorí ẹ̀ ló ṣe wá fa gbogbo sítórì yìí òun déédéé kùkù ẹ̀ ọ̀pù nǹkan tó fẹ́ balẹ̀ ayé yàn jẹ́ ló sọ pé ó kúkú up ara ta ẹ́ o ti ẹ̀rọ tíjọ́ tí bàbá yìí tó ti ń ṣe fún ẹ lóríṣiríṣi o rántí ọjọ́ tọrọ ọjọ́ kọ́bọ̀ sí ọjọ́ sísìn ọjọ́ gba búrẹ́dì ọjọ́ gba tíṣẹ̀tì yìí ọjọ́ gba trọ́sà yìí o rántí ẹ̀ mọ́ ṣé ẹni tó wà lórí àìsàn wọ́n ní àìwo wárápá ká gbowó àìwo kinní kan ká tún ṣe kinní kan mò ń pọ̀fọ̀ ẹ tí ì mọ nǹkan kan ó yìí máa mú wo jáde. àìwo wárápá ká gbowó àìwo wèrè ká gbẹ̀jẹ̀ tó bá fún ẹ ní nǹkan tó bá pé nínú nínú ẹ̀mí ẹni tó bá kọ́ fún ní nǹkan ló máa forí kó gbogbo jàǹkárì wọlé ayé wọn lóye ìgbọ́ tó yẹ kó máa dúpẹ́ fọ́lọ́run òun jìyà ìyàwó ló jẹ́ ṣé òun pọ̀ wọ́n sẹ́yìn ni ṣe bó máa ń tì wọ́n mọ́nú ilé ni ó ti bàbá yẹn mọ́nú ilé á dẹ̀ lọ òun àtàwọn òun àti fọkẹ àbí kí ló ti ń wa wọ́n á kó sí orí burúkú wọn wọ́n á wa mọ tí yóò dẹrí wọ́n á lọ fowó owó owó mugun owó maga owó dán roll owó bàbá yẹn náà ni o inu inu inu baba inu inu inu inú owó bàbá yẹn nọtí not ń jí o so yẹ kí ìwọ tó wá sọ̀rọ̀. ẹ gbọ́rọ̀ yẹn dáadáa. bàbá bàbá tún sí ẹ jẹ́ kí n gbé láti bẹ̀rẹ̀. hello sir mo ti try mo ti locate nọ́mbà yusuf nsìn mo dẹ̀ ti pe yusuf láti lè gbọ́ tẹnu ẹ̀ lórí iṣu ẹ̀ yusuf ní láti máa ṣépè gan pé gbogbo àwọn tó bá fẹ́ bà ti bàbá fátúsì jẹ́ ayé wọn máa bàjẹ́ ni ó ní òun ṣoore fún bàbá fátúsì pé bàbá fátúsì ò fẹ́ mọ̀ ọ́ fóun lòun ṣe wò pé tóun bá sọ pé àwọn lọ jẹ́jẹ́ níbì kan ipe nígbà tó ń jẹ́ kóun rí i àwọn lọ jẹ́jẹ́ níbì kan ni o bí a bá ò bá yọjú ìgbà àwọn kan kò bá yá sọ pé ẹni tóun jìyà nítorí ẹ̀ nígbà sickness ẹ̀ ṣé wá yẹ kóun fẹ́ rí i kàn máa sọ kàn máa sọ fún un pé kò sí òun ò lè rí i kò sí nílé kò ṣe nǹkan pé ìdí nìyẹn o tóun fi sọ bẹ́ẹ̀ o pé àwọn dẹ̀ ti lọ sí station lọ sí ilé ọba nígbà tí wọ́n ní òun ba orúkọ wọn jẹ́ àwọn dẹ̀ ti yanjú ẹ̀ ńbẹ̀ àwọn ti settle everything pé òun àti bàbá bá tún sí àwọn òun lọ jẹ́jẹ́ níbì kan o ṣùgbọ́n ìyà tóun jẹ lórí wọn tí wọn ò fẹ́ mọ̀ fóun lòun fi sọ bẹ́ẹ̀ o pé gbogbo ẹni tẹ́nìkan bá wá pè mí tó bá ń sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ọ̀ṣọ́fà á báyé gbogbo àwọn tó bá fẹ́ báyé bàbá yẹn jẹ́ tó fẹ́ borúkọ ẹ̀ jẹ́ nǹkan tí Yusuf sọ fún mi sí nìyẹn sà ìyẹn ni mo ní kí n ṣe voice call sí yín sà. mi ò ní play èsì ẹnìyẹn torí pé security matters to me ṣe é gbọ́. ṣebí gbogbo wọn náà ni wọ́n jẹ́ pé lórí ọ̀rọ̀ bàbá fátúsì náà ni gbogbo wọn náà náà ṣe ń parapọ̀ nígbà tó yá wọ́n tún bẹ̀rẹ̀ sí ní túraká nígbà ṣebí tó jí bákàrẹ àti bàbá ọlárìndé ṣèbó lépè tí wọ́n jọ gbéra wọn ṣe ṣèbó láṣìírí kọ̀ọ̀kan ara wọn tí wọ́n jọ tú síta etí ọba ńlé etí ọba lóko ọmọ tádé ṣe ọlọ́mọ plenty ló ń jẹ́ bẹ́ẹ̀ torí ẹni màá kàn máa wọ ẹlòmíì báyìí tó bá ń jambla tọ́ọ̀kì lórí Facebook màá kàn máa wò báyìí màá kàn máa rẹ́rìn. bàbá alágbàdo you are a disgrace to what is called friendship. Sir, ẹ lè tún mú kankan lára mi irun kan báyìí kò lè jábọ́ nínú orí mi àfi tẹ́ bá fẹ́ kúkú oró ló i know you very well ibi tẹ́ fara sin sí mi gan mo mọ̀ bẹ̀ ẹ ṣọ́ra gbogbo ẹ̀yin tẹ́ pera yín ní ṣẹrí àti street <laughs> ah, tẹ́ bá ń gbọ́ páípáí poipoí thirty street ló ń jẹ́ bẹ́ẹ̀ lọ́wọ́lọ́wọ́ as at yesterday <laughs> as at yesterday páípáí pòipòi. What an advice for each and every one of us. It's good to be of, you know, open mind. Thanks a lot, my darling. Kilani Raji. Ó mà ṣe o. Ẹ jẹ́ kémi àti yín ká ṣọ́ra. Ṣé nílé ayé ta wà yìí náà? Àbí ilé ayé ta wà yìí kọ́? Ta lè sùn ká má Why don't you live your life as a child? Àwọn tó o bá bọ́ ọmọdé kékeré wíńsìn tó gbà lọ́wọ́ tó ṣe kí tó bá tún mú bisikíìtì dání tó ń bọ̀ wá ni. Àbí kàgàgà kó lọ mẹ́rin ìdíyẹ díndín kó mú dání ó ní come and take ó lè máa sunkún lè máa sunkún bọ̀ ó ń bọ̀ wá gba chíkì ó dẹ̀ sì náà. Can you please get off my wall? You can, you can, you can, you, you, the, the issue can be trash of the of the sama àbí kí nìkan. I don't understand your English. I don't understand your English. Boya kẹ̀tún nǹkan tẹ̀ nǹkan yẹn. Bóyá kẹ̀tún kọ sir Mr. Lanre. Any mommy this issue we can trash off this summer. I don't understand you. Oh, <coughs> yẹ pé. <coughs> <coughs> ó jẹ́ pé nǹkan tèmi bá ń ṣe lórí lórí media tẹ ẹ rí i pé òótọ́ ọ̀rọ̀ ni tọ́rọ̀ yẹn wá ń jó yín lára fàì fàì fàì fàì tó ń wọ ibi tí kò yẹ kó ní lára ilẹ̀ a máa sọ pé kèmí má kí n jẹ́ ká lọ trash ẹ̀ lẹ́yìn ilẹ̀kùn ṣé mi ni mo gbé wá sórí media ni èmi kọ́ mo gbé wá sórí media sà náà àbí mo gbé wá sórí media ni àbí èèyàn kan ló lọ ló lọ pe èèyàn lódìdí kú tọnu lódìdí excuse me lódìdí ìmẹ̀kọ́ tí credit ẹ̀ tó tó tún súré lọ rà mí tó tún lọ another line tó tún fi pè tó tún fi gba information kalẹ̀ ṣe bóun lẹni yẹn ṣe pè fún sìn ó wá dorí èpè ẹ wá sọ pé the issue wọn lè try share out, out of the uh, whatever whatever you, you mean bí n bá program tèmi ṣá lẹ máa ń wá lẹ máa máa wá pẹ̀tù ṣé mi lè mi gbé ọ̀rọ̀ jáde ni ṣèbí mi ń analysis nǹkan tó jáde síta ni ẹni bá tún wá kọ hmm, mò ń sọ fún yín o ẹni bá tún wá kọ̀kọ́ kúkọ ẹni bá tún wá give stupid advice under my program ayé ẹni yẹn máa bọ́ọ̀n ní bí jasket mọ́tò torí èmi kọ́ mo bẹ̀rẹ̀ program èmi kọ́ mo bẹ̀rẹ̀ issue now I'm just analysing I'm bringing out the truth out of lies. bá mi hod fatusi bí mo ṣe sọ lẹ́ẹ̀kan ṣẹtú gbọ́nsìn ọmọkùnrin náà tún ṣépè ó ní gbogbo ẹni tó bá gbógun tì ó lọ́lọ́run á gbógun tì wọ́n lọ́lọ́run á sọ wọ́n dá lákìsà tó máa bá ẹranko jẹun lórí àkìtàn àṣẹ ọ̀run dẹ̀ ti gùn yẹn kò yí padà ọmọdé kì í mẹ́ẹ̀kọ́ jẹ kó má ṣe kí ni kó má ra lọ́wọ́ I think Um, òun náà ti ṣe é sìn ó ti já lójú ó ti jó lọ́wọ́ bóyá ti ní kó kúrò ní ilé yín ni gbogbo mùdùnmúdù tó ń rí kò rí mọ́ ẹ ti ara ẹ̀sìn lọ́hùn just give him something ká dọ̀bálẹ̀ ká kí rárá kò ní ká dìde ká má ga jùlọ ẹ fún ní owó yẹ kẹ́ tó fi da ìgbóná àìrojú àìráyè àìní ànító àti àníṣẹ́kù kẹ́ tó fi dá sínú ilé ayé ẹ̀ gẹ́gẹ́ bí nǹkan tó sọ pé pẹ̀lú gbogbo ìyà tó òun jẹ́ ó dẹ̀ sì máa jẹ ìyà yẹn lójú páálí sí torí mi ò rí ìyà tó jẹ ó ń ṣiṣẹ́ fún yín tẹ̀dẹ̀ fún ní owó iṣẹ́ ẹ̀yin kẹlẹ̀ ní kó lọ sọ́dọ̀ bàbá ẹ̀ kó lọ gba oògùn wà tó nínú ọjọ́ yẹn a sì máa gbọ́ níbi tí ó sọ pé Eh, òun lọ bàbá òun lọ já ẹgbà bá òun gba ewé àtegbò lọ́wọ́ bàbá òun òun ṣe wọ́n mú àbí something like that ṣá so òun wá fẹ́ rí bàbá bàbá wọ́n ní òun ò lè rí bàbá mọ́ òun ni bàbá alágbàdo ṣe tiẹ̀ síta pé kò lọ purọ́ ìwọ náà dẹ̀ purọ́ mọ́ ẹ̀dá ẹlẹ́dàá ẹ jẹ́ ká máa ro dáadáa ká tó ṣe o lálá tó bá lọ sókè ilẹ̀ ló ń bọ̀ ọdún yìí ọdún ẹ̀san ṣáà kó mo ti sọ mo ní ọdún yìí ọdún ẹ̀san ẹni tí ó rà ó máa san òkú máa lọ ẹ̀sìn gbajúmọ̀ máa gorí ara wọn. òpódù ti mú ẹ̀sìn tiẹ̀ látẹ̀lé lọ látọ̀dọ̀ mi ìfáàtì ọjọ́ tó ti ṣe prógráàmù ẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí níṣẹ̀sìn ṣé o tó wá rí pépè náà tó fi kún ọ̀rọ̀ ẹ̀ ẹ lálẹ́ yìí you trick the guy òun gan náà tí ò ní ìtẹ́lọ́rùn tí ò ní tí ò mọ nǹkan tó ń pè ní Ọlọ́run tí ò mọ nǹkan tó ń pè ní àmójúkúrò. ló bá tán wọ́n tún ní bàbá ọ̀tún mú àgbo ṣé o rí i àwọn oníbàbà náà sọ èèyàn oníbàbà ò kì í àgbo ló bá tán so kí wá làwọn nǹkan tó ṣe ẹ mọ̀ wípé àwọn aláìsàn kan wà tó yẹ pé tó bá wò wọ́n tí Ọlọ́run bá lò ẹ́ láti wò wọ́n sàn tán tó bá fún ẹ ní nǹkan tó bá lè kọ sílẹ̀ nǹkan tó fún ẹ o tún gbọ́dọ̀ lọ fẹ́ lómi we don't know we just think because we are Christians that you can do and undo you can do rubbish. Are you truly a Christian? Do you know what it means to be a Christian? Are you a true Muslim? Takunla, are you a true Muslim? Do you know what it means to stand up tall and say, I am a Muslim? Ṣé oníṣẹ̀ṣe ni ẹ́? Ẹlẹ́sìn àbáláyé? Àbẹ́lẹ́sìn? ẹ mọ̀ pé gbogbo àwọn nǹkan tí àwọn èèyàn tí wọ́n ń lò láti máa fi lu jìbìtì yẹn tó bá yí padà ah. a rí nígbà tí covid wà ń ta nígbà tí ajé tó kúrò nílùú tajé tó kúrò lọ́jà ṣùgbọ́n ọ̀pọ̀ mọ ọ̀pọ̀ èèyàn mọ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ òun ló ń jẹ́ pé kí gbogbo ẹ̀ kó máa rí rúdurùdu yìí tẹ bá wá rí àwọn tọ́lọ́run fún ní òye tó bá fi yé yín ẹ máa farabalẹ̀ stop saying in the name of Jesus because the Jesus you are calling is just on your lip not from your heart inshallah bí kúndúrà tún látà hàlà ǹjọ́ mọ̀ túmọ̀ So? ǹjẹ́ dénúdénú ẹ̀ jẹ́ onígbàgbọ́ nínú ẹ̀ mo láṣẹ àwọn alálẹ̀ láṣẹ kíní kan ah, omi o jọ ó mọ rírì wọn ẹ jẹ́ kí èmi àti yín ká ṣọ́ra àní ṣílẹ̀ tẹ o God bless you I love you with the love of Christ ẹ jẹ́ ká pàdé nínú agodo ọlọ́mọ plenty spiritual store forum ká ṣe iṣẹ́ ti alẹ́ yìí olódùmarè àfọwàṣe i hope you've done your prayers huh? a máa ṣe a máa fi kinní sí lálẹ́ yìí so tí ó bá di uh, two days to come àparí eh, ìjókòó uh, god bless you <laughs> shalom.